Thanks to more music I will bring. Ladies and gentlemen, uh, let's get ready to rumble. Fresh, fresh. fresh. We, we are here to stay. This is the number one, number one hit music station. One zero oh five point nine nine. Keep listening, yeah. tuntun ẹ̀ ni. kì í ṣe tuntun lélẹ́yìí. Ah, àlòkù ni. o sì ń gbòòrò ni àlòkù tó gbòòrò làlòkù báyìí nǹkan. sọ́wọ́ báyìí. ṣé o tún ti dé. wọ́n yí nǹkan kan. ṣé o tún ti dé ẹni tó yí ni o kì í má yí nǹkan kan ok sorry báyìí nǹkan. ìlú wo kí ló sọ. ṣẹlẹ̀ntìn <laughs> ìwọ ló ń fẹ́ bí bẹ́ta. ẹ ò sì bí bẹ́ta lágbà lọ́wọ́ lọ́hùn àmọ́ album tó wà lára rẹ̀ àlè yí padà ni àbálékárì right album kí ni title album ẹ̀ fulfilment ni. torí ó ti kọjá aspiration ah, ọ̀dà kẹ́yẹ̀ mọ́ lọ school. kí ló rí tó o tún dé jíṣẹ́ kọ́kọ́ kí àwọn èèyàn pé wọ́n kú lé. máa kí wọn mo kí wọn jọ tọ́sí àwọn tí wọ́n bá gbọ́ mi jọ tọ́sí wọ́n gbọ́ mi lónìí. Eh, ní lẹ́ni lórí program let's talk about it àti ìmọ̀pọ̀ òde. o ti mọ̀. èmi ò ti mọ̀pọ̀ òde. ìmọ̀pọ̀ òde perfume tó fún mi nìkan ṣẹ́gun ó lọ amẹ́ríkà ó bá mi ra perfume nìkan bọ̀ ṣẹ́gun bó ṣe lówó tó. dùnà dùnà dùnà kí ni wọ́n kọ sára perfume yẹn. nǹkan. <laughs> ọ̀tán lọ kàntán kọ sí lára. ṣé òun ni ó di tàmí. òun ni. ṣẹ́gun ó lọ amẹ́ríkà ó bá mi ra perfume bọ̀ perfume. lọ wo ohun tí wọ́n kọ sí lára. perfume. wo ohun tí wọ́n kọ sí lára. wọ́n kọ orúkọ mi sí lára. <laughs> Ah! ṣé báyìí rò lè korúkọ mi ni. irọ́ o irọ́ o wọn ẹlẹ́ẹ̀ ń gbé orúkọ mi sí ara perfume. àkànṣe ni tí n bá wo ìrora ẹjọ́ tí mo tò kí n tó rówó perfume ra ọ̀sán mọ́ ni. tí ẹ yàtọ̀ fún ibi téèyàn bá lo perfume yẹn wọ́n rò pé olúwa ìwà òkè ni o ni àwọn tí ó tó tí ó gbójú sókè sí mi sí ìrànlọ́wọ́ ó wà ó torí oorun èèyàn ìjọ tí mo lò wá bì wọn yà á dé padà ìyá àbẹ̀ta ní pef ló lẹ lòmí ní kọ̀ọ̀kan ìwọ lọ́ba àwọn ọba ìwọ lọ́ba tó ga jùlọ. táìtù orin wo là ń lò yìí. Ah, èmi gan ò mọ ayéfẹ́lẹ́ ṣáà ni mo mọ̀ pa ayéfẹ́lẹ́ kọ́ ṣẹ́ manifest. ṣé manifestation lélẹ́yìn. manifesto. <laughs> irọ́ manifesto kọ campaign ni tuntun gbé láti bẹ̀rẹ̀ bóyá tó bá bẹ̀rẹ̀ ó lè kọ́ pẹ̀lú ẹ̀ ọ̀nà ti lose counting ọlọ́run ṣeun láti bẹ̀rẹ̀ kí ló bẹ̀rẹ̀ o. ọlọ́run ọba tó lè ta okay manifesto. manifestation. Uh, okay sorry manifestation. Eh? manifestator. Mm. Ah. Mm. manifestator. no na manifestation. manifestation. kai. eléyìí kọ́ la máa fi ń bẹ̀rẹ̀ program one. ní màá pa serious o come here and start with uh, the stand. Um, the normal tune. come and start with our normal. our normal uh, eh, sick tune. Uh, let's slow down the beat. Oya, oh, yeah. let's go. kọ́kọ́ yìí. tolú bá ti dúró báyìí ọkàn mi balẹ̀ kí ló fẹ́ dúró náà sọ fẹ́ sinwó ni. Ah, tó bá ti dúró báyìí ah, ah. list ló mú wá kí ló list ló mú wá tolú kí ló fẹ́ ṣé list ni kí ló fẹ́ lóòótọ́ kí ló fẹ́ gbowó. owó ló fẹ́ gbà nígbà bá ti dúró báyìí mo ti. dúró ṣé ẹ fẹ́ sọmọkùnrin ìléṣe ni. ṣé ẹ wáyé mọ wáyé ni. owó. owó yìí náà ni. ẹ lọ jókòó lọ́jọ́ kọ́ mọ́ jókòó kọ́ mọ́ wọn àlejò wọlé tá a bá ti pa owó tí a fún díẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ́ bá tiẹ̀ lọ. ẹ bá ti rà àlejò. wọ́n ń gbé ojú ọjọ́ dé. kò wọ́wọ́ lẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ pa. àwọn ọmọ ti kiri lọ. jẹ́kọ́ sẹ́tù omi tán náà lọ́jọ́ kọ́ lọ́kọ́ wọ́n sẹ́tù wọ́ wo. tolú àwọn àlejò tó wá fún let's talk about it mọ́ mọ́ wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ti yọ ó ti àṣìṣe ọ̀rẹ́ wa kan kò sí bó ṣe tọrọ owó lọ́wọ́ ẹ yóò ràn níṣẹ́. lọgbàdoro ńlẹ kejì pàmì sínú táǹkì àwọn tó ń kọ. ọmọ ọmọ gbọ́ ọmọ gbọ́ e, èló lórí kí yá ẹ mọ twenty thousand ok kò sí wàhálà bò ń bọ̀ náà jọ́sọ̀ ní bá mi sáré fọ mọ́tò yìí kó lè bá a yá. bó o ní ṣiṣẹ́ owó yẹn bó <laughs> o ní ṣiṣẹ́ abala. ẹ̀ sọ mi ah, ọlọ́run ló ní kó má lọ jóbìnrin. Ah, nǹkan burúkú ìbá ṣiṣẹ́lẹ̀. ọlọ́run ló ní kí n má jóbìnrin. wá ah, ti bí ju mẹ́ta lọ. o ti love mi jù o ti love mi jù. láyéká ọmọ hmm. ayéfẹ́lẹ́ ọjọ́ kejìlá oṣù kejìlá hmm. Hmm, ńlá gidi tó kọjá rádaràda ṣe wo lódùmarè Mm. ọjọ́ wo ló bọ́ sí gan láàrin ọ̀sẹ̀. ọjọ́ Jímọ̀ ni. Friday. Friday ni. Hmm. erékerédò akọ́láwọlé ọjọ́ Friday ni ló jìbìsì. bẹ́ẹ̀ni. Ah. iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí náà ló ń bá lọ. iṣẹ́ ọ̀rọ̀ yìí náà ni ìgbà yẹn mò ń ṣiṣẹ́ ní rédíò Nàìjíríà. lọ́dún náà o ò tí ì mọ̀ pé ó kọrin jẹun láyé. orin bó orin jíngù ni mò ń kọ́ ń gbà yẹn ẹ̀dọ́ mò ń kọrin ní church torí mò ń gba salary ní church tí mo ti ń play. so o fi gbogbo ara sí nígbà yẹn. assemblies of god mo ti ń ta jìtá mo dẹ̀ ń gba salary ń bẹ́ ń gbà yẹn. Ah! ẹnìkan wà tí mo bá pàdé lamẹ́ríkà ó fi fọ́tò rẹ̀ hàn mí nígbà tó wá ṣe mc fún òun lọ́dún náà. mi ò tí ì ní accident ń gbà yẹn. ẹ ò tí ì ní accident gbogbo àwọn tó bá ní fọ́tò yẹn lọ́wọ́ kán tọ́jú ẹ̀ dáadáa. <laughs> kán tọ́jú ẹ̀ dáadáa yóò dòwó. kán má jẹ́ kó jáde síta mọ́ o kò lè yóò dòwó. yóò dòwó. fọ́tò àwọn fọ́tò yẹn ń bú mi. Ah, eh, àwọn fọ́tò yẹn gan lèèyàn fi máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé hmm. ọlọ́run ń jọ́ ọlọ́run lóòótọ́ hmm. májẹ̀mú àtìlérí ẹ̀ ò lè yẹ̀ kò ní yẹ̀ ọ̀rọ̀ ẹ̀dá ló máa ń tà sí. ibi tọ́lọ́run bá ti lóun mú èèyàn lọ láyé. Hmm. láyìnká alẹ́nibáre lóníkèé tán. ẹni tí ayé bá gbé dìde ni wọ́n máa ń jáwé ìjókòó jẹ́ fún pé kò gbọ́dọ̀ kọjá bíi ṣùgbọ́n ẹni táyéráyé bá gbé dìde ẹ lè mọ ibi tó fẹ́ dé láyé. ayé ayérayé. ó yàtọ̀ síra wọn. ayérayé ló láyé. Hmm. ayérayé ló láyé. ọwọ́ ayérayé ni gbogbo ayé wà hmm. ayérayé ni ó sọ bá yóò ṣe rìn bó tiẹ̀ jẹ́ pé ayé kì í fẹ́ ná ní ayérayé nígbà míì àmọ́ kò sí ní táyé fẹ́ ṣe ayérayé gbọ́dọ̀ mọ̀ sí i ọ̀dà ayé ló ń kọ̀ǹtró ayé ọwọ́ ayérayé ni gbogbo ayé wà táyé bá sọ pé tán. tó ayérayé ayé lágídí. ẹ̀ẹ́n wọ́n ayérayé ń wájú ni ayé sì ń sáré wọn ò sì lè bá ayérayé òun ló gbáyé mi tí òun mọ̀ mi sí. ayé ayé lórí kunkun. Ah, ayé stubborn. ayé stubborn. ayé gbọ́dọ̀ stubborn. ṣùgbọ́n ayérayé ò jẹ́ kó jọ òun lójú. Hmm, hmm, hmm, n tí ó ṣe kò fi hàn yàn. kò fi hàn ayé. Ah. lọ́pọ̀ ọgbà nígbà míì ayérayé a máa surprise ayé. táyé ò wá máa lanu pé ayé ni ò lè surprise ayérayé kò sí nǹkan táyé fẹ́ ṣe tó fẹ́ ju ayérayé lójú. torí pé kó tó rò lọ́kàn rẹ̀ ló ti mọ̀. ṣùgbọ́n ayé wa mọ bó ti mú ayérayé. yóò gbọ̀nà ẹ̀bùrú yọ sáyé ńgbà míì. ayérayé wa mọ bó ṣe mú ayé ayé mọ bó ṣe mú ayérayé wálẹ̀. ẹ ẹ àtàyè ò bá mọ bó ṣe mú ayérayé wálẹ̀ ayé ìbá ti tán. Eh, ah, ayérayé náà fọpọlọ sí ni eh, ah, ayé fọpọlọ sí ni. Eh, ah, ayé mọ̀ pé láìsí ayérayé òun ò lè dún. ayé mọ̀ pé láìsí ayérayé òun ò lè dún. ayérayé fi máa ń fọpọlọ sí ayé máa ń fọpọlọ sí ó máa ń gbé ayérayé mọ́ra. ó gbọ́dọ̀ gbé mọ́ra torí pé atẹ́tábìlì oúnjẹ sílẹ̀. tó o gbọ́ pé ẹni tó bá ẹni ẹyẹn kì í mú ọkọ rẹ̀ kíyàwó jẹ ni ni. ìyẹn ayérayé. ẹ gbọ́dọ̀ mú ọkọ rẹ̀ kíyàwó jẹ yín. ìyẹn ayérayé. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ẹ mọ orúkọ ayérayé. àá ayérayé ni wọ́n ń pè ní Jehovah ọ̀kàrì ọba tó tó tán tó tó jàrá rẹ̀ gbè ẹkùn ta gèrègbè rẹ̀ níjà òun náà ń pè ní Shalom ọba àlàáfíà òun ni Egibor òun ni Sikenu òun ni Yahweh orúkọ tó pọ̀ lọ rẹpẹtẹ ah. lárúbáwá ń pè ní aramani arohim amoliki akudusi ah, ah. asalamu amumin amuyamin àròjàbá ah, ah. àròkọ̀há eh. wọ́n pè ní àrògàfà ọba tí ń fún ìjẹ̀dá ó kọ́pọ̀ tẹ́lẹ̀sùn ìbílẹ̀ ń pè é òun ni wọ́n pè ní yẹbẹyẹbẹ lọ́la eh. yìdìnyìdì níre eh. ire tó gorí ire òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ adúró tini nígbà lẹ̀ bá rọ́ afẹ̀yìnpọ̀ èèyàn nígbà tílẹ̀ bá ń pò yìí báyé bá sọ pé tán ayérayé àsọpọ̀ kù ṣé hmm. tayé ni ó ṣẹ̀ ni àbí tayérayé ayérayé tó ń gbáyé mi láì mú mi sí. Ah! ọba tó gbé kúmi tí ò sì pòfóló ó dá ikú kì í kú ó dá ìsàn kì í ṣàìsàn ó dóúnjẹ kì í jẹun bẹ́ẹ̀ ni kì í pebi ó daṣọ kò ní wọṣọ bẹ́ẹ̀ ni kò rìn hòhò ọ̀bánirin kíyàwó tán ọ̀bánin lórí ìbànújẹ́ fayọ̀ dípò bíi ti ẹ̀hún abánin lórí ẹkún yóò sì fi testimony jìrọ̀ rẹ̀ tó bá lóun dé ó dé hmm. tó bá lóun ò dé kò dé hmm. àìdè rẹ̀ níjàyà hmm, tó bá dé tán ìkààyà ni ọba tí ń ṣoore kààyàn láyà mélòó la fẹ́ kànú ọkọ rẹ àìkú tí ò lè kú àìsá tí kì í sá àìtí àìdíbàjẹ́ ó lágbára ayé ó tún lágbára ọ̀run àṣè yóò wù fẹ́ni yóò wù láàkó tó wù òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ agbénisókè téńté fìníhàn ayé mọ́ fìníhàn ahọ́n pa òjìlógo ṣògo hmm. ògo tí ń tanná ògo hmm, hmm. òjìlógo ṣògo ògo tí ń paná ògo àfìdípọ̀tẹ̀ ni wọ́n ń pèjìlé kan níjẹ̀bú ah, ah. gbákùngbọ̀tẹ̀ ni wọ́n ń pe olóyè kan náà tí mo ti mọ̀ rí àtàwọn tí ń gbágun gbọ́tẹ̀ àtàwọn fìdípọ̀tẹ̀ wọ́n tún ń tọ́ ayérayé lọ́rùn ni ojú ní mọ̀ kípa ńlá báyé tóbi jù bẹ́ẹ̀ lọ báyé níkọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ eh. báyé hẹ̀rẹ̀ǹtẹ̀ jù bẹ́ẹ̀ lọ eh. báyé hẹ̀rìmọ̀ jù bẹ́ẹ̀ lọ eh. báyé kàn jù bẹ́ẹ̀ lọ wọ́n ọkọ̀ ẹgbàágbèje kò ṣeé tú wò bẹ́ẹ̀ ni àdìtú lọ́lọ́run olódùmarè nígbà míì a kó méjì mẹ́ta sínú aláboyún mm. oúnjẹ gbígbóná ó tútù kò débi tọmọ wà lọ́pọ̀ ọgbà a ní àbígbẹ̀yìn lòún fẹ́ lò a ní kí gbogbo àwọn tó wà níwájú ẹ máa tẹríba fún un mm lọ́pọ̀ àgbà a ní àkọ́bí lòun fẹ́ lò hmm. bẹ́ẹ̀ bá torí ẹ̀ sáfá ẹ kàn mọ kọlu mọ́tò kọlu kẹ̀kẹ́ ni o hmm. torí pé òun ti gbé e dìde nígbà míì hmm. ẹni tí ò kí ẹni tí ò mọ ẹni tí ò pé kò lọ ṣọ́ọ̀ṣì kò lọ mọ́ṣáláṣí a ní ààyò tó <laughs> ẹni bí ọkàn mi a ní ààyò tó ó ní ẹni tí èmi fẹ́ mo ti fẹ́ ó ti fẹ́ a ní ààyò tó ìsọ̀rọ̀ kórìíra èrèdí rẹ̀ tọ́lá ẹ mọ̀ wádìí ẹ̀ ní ẹ̀ lé mọ̀ gbogbo ọmọ tí um dáfídì bí mm. kò yẹ kó jẹ́ solomoni ní ọjọba ah, àbí ọmọ báṣeba àbí síbẹ̀ náà ó fẹ́ràn solomoni ó tún wá béèrè lọ́wọ́ ẹ̀ mm. béèrè tó fẹ́ lọ́wọ́ mi mi ò rí ọlọ́run béèrè tó fẹ́ lọ́wọ́ mi ọwọ́ adaba adamajẹmú ó ní ṣáájú àtìlẹ́yìn rẹ̀ kò ní sí kábíyèsí tí mo dá tàbí èèyàn tí mo dá tó di ọ̀la àti ìrọ̀lọ́lá solomoni bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí kò sẹ́ni tó lọ́ lọ́gbọ́n tó kò sẹ́ni tó nímọ̀ tó kò sẹ́ni tó lóye tó kò sẹ́ni tó ahẹ̀rẹ̀ǹtẹ̀ tó kò sẹ́ni tó láṣẹ lẹ́nu tó lọ́wọ́ gomọ̀ ní fọ́kọ̀ rẹ̀ tó fi ń jọ́lọ́rùn yìí ló jẹ́ ká mọ pa búrúburú níwájú rẹ̀ ẹni tí ò bá mọ̀ ọ́ a ní kí ló ti ṣe fún láyínká wàhálà hmm. ìpọ̀ kò lè ṣe késì àti kọ́mọ́ kọrin yìí sí a ní kí ló ti ṣe fún eob wàhálà ìpọ̀ ojoojúmọ́ lọ́gùn ògo ni forúkọ rẹ̀ sí lalábẹ̀rẹ̀ wọ ọjọ́ òní náà ní fún kíní báyìí tí sísè hmm. kò yí ọ̀pọ̀lọpọ̀ ni pébi tá a là kọjá hmm. àwọn kan ti ti gbabẹ̀ sọdá ìrírí tá a rí mm. tá a padà wá ní testimony mm. òun làwọn kan rí mm. àánú tó tẹ̀lé ìrírí ijó ni hùn kò tẹ̀lé fẹ́lòmíì oúnjẹ tá à ń jẹ tí ẹ̀kẹ́ tiwa fi ń yọ òun lẹ́lòmíì jẹ tó kan sáàrù di mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ìrìn àjò táwọn kan rìn tí wọn ò dé mm. làwọn kan rìn ẹjọ́ la tò láti bẹ̀rẹ̀ dópin eh. bẹ́ẹ̀ ni a tún gúnra wa nu mọ́tò àwọn kan sì ń parẹ́ sójú ọ̀nà tàbá tún wá bí léèrè èrè díẹ̀ tó fi fẹ́ràn àwọn kan tó sì tún kàn sáwọn kan àlóò ló ń jẹ́ mọ́ yàsáù ọba ṣèyówù àwọn tó mọre rẹ̀ ní ọmọ yẹn nígbà gbogbo mm. torí pé ṣáájú ọlọ́run àfọlọ́run lẹ́yìn ìrìn àtòhún náà ìbẹ̀rẹ̀ kíbẹ̀rẹ̀ ó tó dé òpin gbogbo ó gbogbo ó gbogbo fẹ́ni níbi gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo agbára agbára tí ń gbani lọ́wọ́ alágbára ayé ìwọ nìkan lọ́lọ́run rẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́ ọba tí ò ṣe é takò hmm. mo ti rí i tó hmm, takò ní hmm, adúró de ni adúró ti ni ó dúró tàwọn kan ó lọ dúró dàwọn kan ó ní ẹ pa gbogbo itú yín ẹ ṣe ń padà bọ̀ wá tó níwájú mi ọlọ́run lódùmọ̀ ọlọ́run ògo ni forúkọ rẹ ó hó nu mi òkun ó wá dákẹ́ nu mi ọ̀sà alánà àná olónìí òní ọlọ́la ọ̀la ọlọ́jọ́ gbogbo ọ̀fọ́jọ́ gbogbo ọlọ́run ògo ni forúkọ rẹ talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Na as man pass man, na hotel pass hotel o, oh, no be for mouth. Academy suit na industry leader for hotel business for Naija. Academy suit no they carry last for better better facilities wey they put us for top position apart from what class suits and rooms we get free Wi-Fi. Our Olympic size swimming pool na baba large parking space day. Our food dey delicious. We staff na professional to the core for Academy suits. Our security they tight with armed security personnel personnel and the CCTV cameras for surveillance. We get Ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit today Oh, Come check us out now. Academy Suit today Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch today Abeokuta for Ogun State. Taliwaya na 080 9293 0000. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwool grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́ average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru ojú ẹsẹ̀ ló máa dá okun padà ṣẹ́gun ara díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ nafdac lù ló ń tẹ̀ lè jó. Ooh la la! Sacrifice of praise, ẹ̀bọ̀ pẹ́. <laughs> ìyẹn gan ni kókó àkòrí omi tuntun mega praise tọdún yìí pẹ̀lú àkànṣe ìsìn ọpẹ́ òpin ọdún ti twenty twenty three ó máa sọ kútú wọ̀wọ̀ nígbà táwọn olórin ẹ̀mí bíi evangelist bukola akínyadé sẹ́wọ̀lẹ̀ jésù yínká aláṣeyọrí evangelist elijah akíntúndé àti pásọ ìfẹ́ olúwo dógíyàn bá forin àti ìlú gbé ẹbọ pẹ́ síwájú olúwa lọ́jọ́ thursday ọjọ́ kọkànlélógún oṣù kejìlá ọdún tá a wà yìí ní gbàgede ilé ìjọba tó wà lágodi ńbàdàn láago mẹ́ta ọ̀sán oníwàásù lọ́jọ́ náà pásọ fẹ́mi emmanuel bó ti jẹ́ nìyẹn olùgbàlejò àgbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ his excellency engineer dr olùṣèyí mákindé fnse jagunmólú ti gbogbo ilẹ̀ ondo omi tuntun mega press twenty twenty three pẹ̀lú àkànṣe ọpẹ́ òpin ọdún ó máa rinlẹ̀ kílẹ̀ rin kíkín mi tìtì. olúwa ẹ̀yìn ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi igbó o ò tí ì pọ́npa solar black friday ni solar electronics black friday lọ́dún tá a wà yìí solat electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solat black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solat electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solat telecoms and solat electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá ń bẹ ní challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀rù ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gunni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ̀ lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ìbàdàn bẹ́ẹ̀ ni o. ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀ àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club cyber ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn ún wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo náà wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní rec celebration club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bó o bá ti ń ṣàfihàn ọjà rẹ wàá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ nígbà táwọn ọmọ rẹ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣara lóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí Ìbàdàn kí ni so. now báwo ni mo ṣe fẹ́ ròyìn oore tuntun tólúwa mi ṣe báwo ni mo ṣe fẹ́ dúpẹ́ gbogbo oore tólúwa ṣe àní báwo ni mo ṣe fẹ́ ròyìn gbogbo oore tọ́lọ́run ṣe báwo ni mo ṣe fẹ́ dúpẹ́ gbogbo oore tólúwa ṣe fún mi àfi kí n kọrin mújó kí falujọ́ fi gbé e ga àyàfi kí n kọrin mújó káyé lè mọ̀ pé mo mọ̀re tó ṣe fún mi ọba rere ṣe ni máa falujọ́ ṣọpẹ́ o ó yá gẹ́gẹ́dẹ́ jẹ́ ká jọ fàlùjọ ṣọpẹ́ o. aleluya orin tuntun la ó mọ̀ pọ̀ orin aleluya orin tuntun bẹ̀rẹ̀ nù. bẹ́ẹ̀ni sí bàbá wa lókè ọba tó sọ̀rọ̀ ayé wa rẹ̀ orin aleluya orin tuntun la ó mọ̀ pọ̀ títí láéláéláéláé. ayé àìnípẹ̀kun. títí láéláéláéláéláé. ìfẹ̀lẹ̀ báyọ̀ máa dámú sọ. èmi àyìn ọba tó gbé mi ga. ṣe ni màá dúpẹ́ bàbá mi alágbára ṣe ni máa dúpẹ́ dúpẹ́ fún bàbá wa alágbára wa ọba aláyọ̀ tó gbọ́nà ìyanu tó fi gbé mi ga ìmọ̀ tàdá san láyé mi èṣù gbòfo ìwọ lọ́ba ayérayé tó ṣẹ́gun mi dògo títí láéláéláé lèmi yóò máa yìn ọ́ lógo títí láéláéláé lèmi yóò máa yìn ọ́ lógo kẹ́ o. aleluya aleluya orin tuntun la ó mọ̀ pọ̀ tuntun ni orin aleluya. bàbá. orin hallelujah orin tuntun la ó máa kọ títí láéláéláéláé. ṣáà lè ní oyin ọ o. títí láéláéláéláé. ayé fẹ́lẹ́ kódà mo ti gbọ́ rí ta ní ọba arọ ló ń bọ̀ yẹ àní mo ti yọgbọ́n rí tí wọ́n ní ọba arọ ló ń bọ̀ yẹ èmi ẹni ẹ̀gẹ́ ọjọ́ sí rèé mo dàjí tán náà wò ó mo wo bí mo ti ń bọ̀ mo rí pé ìyìn ló yọlúwa ọba mo tún wo bí mo bá dé orin aleluya ló yọ lẹ́nu tiwa ọba rere ó ṣe ògo ni fún bàbá mi lókè ìwọ lọ́ba aláṣẹ pé mo yìn ọ́ lógo ìwọ lọ́ba aláṣẹ pé sẹ́ mo tún yìn lógo ó ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun mo yìn ọ́ lógo bàbá ìyìn rẹ̀ ó máa lé tán lẹ́nu mi olúwa mi ìyìn rẹ̀ ó máa lé tán lẹ́nu mi olúwa mi o o ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun mo yìn ọ́ lógo o ṣeun ṣeun ṣeun ṣeun ṣeun mo yìn ọ́ lógo bàbá. aleluya orin tuntun la ó máa kọ orin aleluya orin tuntun bẹ́ẹ̀ lẹ́nu wa sí bàbá wa lókè bàbá tó sọ̀rọ̀ ayé wa dé orin aleluya orin tuntun la ó máa kọ títí láéláé láéláé. ayé ayé nípẹ̀kun o títí láéláé láéláé. ọmọ fásinà o Orlando ó yá bá mi gbóhùn sókè kájọ rántí bàbá owó mọ́yẹ́lá bàbá ọ̀làǹdó ọ̀wọ̀. ṣìgòṣìgò mẹ́sàn-án máa gùn tó mi máa níjọ́ gùn lọ bá délé máa rò fún. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. àǹtí fọlákẹ́ àǹtí fúlákẹ́ wo. wọ́n ti ń rìkọ́dù orin bó ṣe ń lọ. àǹtí fúlákẹ́ ẹ bá kálẹ̀ olùparí wọn parẹ́. wọ́n ti kálẹ̀ ọ̀rẹ́dì ọpẹ́lọpẹ́ station identity ẹ lọ́la ẹ ní sùúrù ó máa jáde ẹ̀yin náà lẹ ní hmm. ẹ̀yin lẹ ní. ṣé wọn kí bó ṣe bẹ̀rẹ̀ orin ó fẹ́ kí n wọ emotional tí ìbá ṣe pé mò ń kọ́ṣọ́ ara mi òfin rédíò fààyè gbà torí pé ẹni bá lárò jinlẹ̀ hmm. á bá orin yẹn rìnrìn àjò àkàìmọye ọ̀rọ̀ kò bá kùgbẹ́ títí ti gbọ́ àkàìmọye ọ̀rọ̀ ẹ̀yìn téèyàn ti gbọ́ tó tún wá jẹ́ pé ẹni tó súnmọ́ pẹ̀kípẹ̀kí ni ó tún wá tún mọ́ líìdì wọn láyìnká bó o la ṣe ń kó o já kó o nínú re nínú ayé ebu àmọ́ ṣá bolódùmarè bá ṣe sọ pé àṣẹ rìnrìn láṣẹ rìn kò ní fi ṣe iye ọ̀rọ̀ tó ń sọ sí ọ kò sì ní fi ṣe iye ebu kò wá tún wá ní fi ṣe àdéhùn àti májẹ̀mú tí wọ́n bára wọn dáńgbà náà àwọn kan láwọn ò ní jẹun ò ní mu táwọn fi báyé Paul apostoli jẹ́ bẹ́ẹ̀ ni ayé ti bàjẹ́ tipẹ́tipẹ́. ṣẹ́gun hmm? ọjọ́ náà rí bí àná. ó dàbí àná. Hmm. mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ mi ò tètè mọ̀ páyé fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi ní ìkan ṣoṣo mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ mi ò tètè mọ̀ páyé fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi ní ìkan ṣoṣo. What a bitter experience. bá ọ̀rùn ọ̀rẹ́ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n tàwọ̀ sàn tádàrí jì olúwa púpọ̀ fún mi. Bàbá òṣèlú tí n kò lè dé tí ìbànújẹ́ gorí ẹ̀mí ṣe bí wọ́n ló pè mí wọ́n ṣàgbọ́ ayọ̀ olúwa ṣe ó fèrè mi. tí ìbànújẹ́ gorí ẹ̀mí mi ṣebí wọ́n ló pè mí wọ́n ṣàgbo ayọ̀ olúwa ṣeun ó fèrè síṣẹ́ mi. kí mo fàsìkò yìí kí gbogbo àwọn tí wọ́n bá ń gbọ́ mi fúngbà àkọ́kọ́ láti bí ọ̀sẹ̀ mélòó kan pé ẹ kú lé kí n sì máa dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfẹ́ tí wọ́n ní sí mi àtàwọn tó wà nílẹ̀ àtàwọn tó wà nílẹ̀ òkèèrè ọdún mẹ́rìndínlọ́gbọ̀n tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ rìnrìn àjò tí ó padà tún ìtàn rẹ̀ kọ bẹ́ẹ̀ ni ọjọ́ àbásọnù gágára rẹ̀ ní yá gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ ta ti mọ́ ń gbọ́ lẹ́nu dr yinka ayefẹ́lẹ́ ìwòye ọjọ́ náà báyìí ìrìn àjò ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ṣá mi ìfẹ́ kò wọ emotional lónìí ọláyínká o ọlọ́run ti sọ yẹ̀yẹ́ da yẹyẹ o ọlọ́run ti ṣàánú ẹ o mo rántí àwọn tẹ́jọ́ lásìdẹ̀ǹtì lásìkò ìgbà náà dé sìn yìí tí wọ́n pé wọ́n ń tọrọ owó fún wọn ni bọ́lọ́hún ṣe ní kírìn àjò tiẹ̀ ó rìn nù àṣírí ògo lọ́pọ̀lọpọ̀ ò mọ̀ láyínká àwọn ògo kan wà tó jẹ́ pé inú ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni wọ́n ti dìde bẹ́ẹ̀ ni àwọn ògo kan wà tó jẹ́ pé inú ọ̀rọ̀ ẹ̀yìn àti kèéta ni wọ́n ti gbéra àwọn kan wà tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ abàmì tí ń pààyàn lẹ́kún ni ó lọ́ǹtì ògo wọn bá a ṣe kádàrá pé ìrìn àjò tiẹ̀ ó rí rèé ṣùgbọ́n a dúpẹ́ pé ìwọ́jú òní náà dẹni tí ayé fẹ́ mọ̀ tí òǹdòdè tán fẹ́ bá ya fọ́tò mọ̀ wà wọn tí wọ́n ń fìdí wọ́di wákàtí yìí sì mọ̀ wà wọn tó jẹ́ pé báwọn èèyàn wọn ò bá mú wọn jáde kò sí àtijẹ àtimu ebi wọ ni gbogbo orí bíi mọ́kànlá mẹ́ẹ̀ẹ́dógún mọ́kàndínlógún ń tẹ̀lé kiri yìí àbí wọ́n kọ́ ni sójà àtọkọ akẹ́ra ránkì lọ níwájú ẹ̀ yìí tó bá fẹ́ lọ sóde ìwọ kọ́ ni wọ́n ń fi òbítíbitì owó pè yìí ọlọ́run ògo ni fọkọ rẹ̀. Hmm mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ mi ò tètè mọ̀ páyé fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi ní ìkan ṣoṣo mo fi bẹ̀rẹ̀ ọjọ́ ayé mi ṣiṣẹ́ mi ò tètè mọ̀ páyé fẹ́lẹ́ mo ṣubú nígbà mo sì ṣubú tán ijó àjùmọ̀jó ó wá díjó èmi ní ìkan ṣoṣo. What a bitter experience. tí ń bọ̀ nù ọ̀rọ̀ tí ń bọ̀ nù wọn náà yà reply. tí eighty percent ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi èmi ti fi twenty percent tó kù bí wọ́n sílẹ̀ fún mi kọ́ máa gbé mú. ntọ́ mọ̀ ń bí mi nú ni pé kọ́ máa sọ pé mọ̀jẹ̀ kówó control ẹ̀ tó wó bá dé ìgbà tíṣẹ̀ ń control mi ta lórí mi. lọ́kàn fúkẹ́fúkẹ́ ọ̀rọ̀ kan. owó tí wàá gbọ́dọ̀ máa kọ̀ǹtró èèyàn. ìgbà tí ìyá kan dúró mi kan tí mo ń jẹ oúnjẹ àjẹ kó pàtì tí mo ń pè lóúnjẹ ajá. mala ló má ní láìkẹ́ mo ní mala kí ló fẹ́ fún oúnjẹ ẹ̀ṣẹ́ ọmọ ọlọ́mọ ń lọ wọ́ọ̀mù ẹ̀ lé ni mala you never tell me say you dey go house warm the. ọ̀gá ajá tó gbé fún mi mo gbé fún. ajá mi mo gbé fún ẹ mi ò gbé ajá kankan. ajá ajá tóbi tóbi yẹ tóbi lẹ́yìn lóyún. wo mi a tún wá aṣa ẹran orí oúnjẹ ẹyìn jẹgẹdẹ you know the eating they eat this one again. a ṣe àṣìnà náà lọ àwa ti ṣe bẹ̀ báyìí èyàn á pọ̀ṣẹ̀ sínú fíríjì. kétra kan wà tí mo fọkọ̀ bò láṣìírí tó ìmíjó nínú rèé o ó ti sọ mi pé àjẹkù oúnjẹ ni mo máa ń jẹ mo ń ṣá ọgbẹ kúrò lẹ fún ọ. irọ́ wọ́n kàn mo ní oúnjẹ ajá mo ní oníkòsí wàhálà wọ́n kàn da ilá pọ̀ mẹ́fọ́ ni. ó da alápọ̀ mẹ́fọ́ nígbà tó jájá ní ọ̀jẹ̀ kò yẹ kó bínú. bó ṣe pé mo á wò báyìí mo á sì mo ní. ọwọ́ ń yọ. ẹ lè rọrùn wọ̀ ó ní sẹ́mi mò ń pín sàtífíkẹ́tì bẹ́ẹ̀ ni. ọ̀dà ọ̀dà alápọ̀ mẹ́fọ́ kan dapọ̀ mọ́ra ni bó jollof rice àti white rice oníṣèbà ajá ló fẹ́ jẹ. ẹlẹ́yìn sọ pé ajá yóò kí n jẹ mixing. <laughs> kò ń jẹ mixing. ajá yóò kí n jẹ mixing. báyìí ká hmm? nu gbogbo ká ṣáà máa dúpẹ́ irú irú èmi báyìí ọpẹ́ ló yẹ ká fi gbogbo èmi dùn. náà la ti ń dùn yìí. ẹ tiẹ̀ ti ń dùn látàárọ̀ irú àwọn ọbẹ̀ ìyá àbẹ̀ta tó wá lẹ́yìn hmm. ọpẹ́ náà la fi dùn. adúgbò lọ́wọ́ Ọlọ́run. Hmm. òní ọjọ́ ọpẹ́ ni o. téèyàn bá bójú wẹ̀yìn. ǹgbà míì tómi bá bọ́ lójú mi kì í ṣe pé ìrora tí mo wà tàbí hmm. nǹkan míì ṣùgbọ́n mò rántí ẹ̀yìn ibi mo hmm. ti ń bọ̀ tí mi wàá mọ̀ pé mo lè débi tí mo dé mi sì tún wàá mọ̀ ibi tí mò ń lọ. future yẹn wà blurring gbà náà. mi kò ẹ kò sẹ́ni tó wà mọ̀ kò sí ẹ ní shape. ẹ kò sẹ́ni tó mọ̀ la. ẹ kò wá ní shape ni ló fi dá ká mọ̀ ro tọ̀la mọ̀ gbogbo táìmù tí mò ń sọ fún ẹ yìí aṣọ aṣọ tí wọ́n ń kó lọ fún àwọn èèyàn ní bàdékù ni mo ti jí yọ ọ lẹ̀ mo jí yọ ọ lẹ̀ bàbá lọ́hùn bàbá àpólà king uh, mm -hmm. bàbá um, uh, bàbá ìdòwà ní màṣàwọn ọ̀dọ̀ wọn ni mo ti ń ta jìtá ń gbà yẹn mm. so àwọn wọn máa ń kó àwọn aṣọ lọ sí bàdékù fún àwọn ara tí. tó kù díẹ̀ káàtó fún bẹ́ẹ̀ ni. ọlọ́run náà mọ̀ pé ó kù díẹ̀ káàtó fún ọ lásìkò bá náà. Ah, ó kù díẹ̀ káàtó ó kù púpọ̀ káàtó tá a ti ń lọ lọ́nà máa yọ méjì ń bẹ̀. Ah, ọlọ́run ìyọ̀ inú máa ń lówó lọ òde mc kí n tó ní accident. ó ní fìlà. ìkan ní fìlà ń bẹ òfin yẹn mo wọ òfin yẹn pẹ́ gan àwọn tó bá mọ̀ mọ́ ní òde mc wọ́n ti mọ òfin yẹn mọ́ mi. Mm, tó bá ti yọ báyìí. no mc wa ti dé. Mm, bẹ́sẹ̀ mọ́ mo bàtà mọ́ èèyàn gbà mí. èyí tó dùn mí jù ni ti satin tí mo kó tó jò pa mí mọ́. kí ló dé eṣinṣin ló lè fún. àà so fi starch sí ni. mo fi starch sí ni òbámọ́ fi starch sí satin èmi ò mọ̀ pé wọ́n fi starch sí satin. àwọn ah, fi starch sí wọn àtọ̀ gánsà. pálí ẹja. àsìkò kan náà ni wọ́n fẹ́ bọ́ sí. Mm, èmi ti ẹ̀ ya ọ̀gánsà sí ni wọ́n. èmi ti ẹ̀ ya sọrí tí mò ń gbàdúrà kẹ́ni tó ya mi mọ́ béèrè mọ́ láyé. o ti sọ yẹn fún mi o máa sọ tí wọ́n pè ní gabadin. àwọn ọmọ gabadin. gabadin green green rẹ ni mo kó nínú aṣọ tá à ń kó lọ bá dé kú yẹn mo máa ń wọ̀ lọ bí iṣẹ́ ní rédíò nàìjíríà ní ìdájí ọjọ́ kan ni mò ń lọ bí iṣẹ́ láàárọ̀ kùtù níbi inú ọjà òkè àdó yẹn ojú kù díẹ̀ kí n jáde sí junction mo kó rẹ́kọ̀dù dání báyìí sí hmm. apá bíi mò ń lọ mò ń lọ mò ń lọ mo ti ń léètì díẹ̀ èmi máa ṣí station Wednesday hmm. fún ìròyìn olóńgó mo ṣe ń lọ mò ń kánjú lọ mò ń kánjú lọ ẹni ẹ kàn da omi láti inú agboolé omi ga ni wọn máa ń dà sí títì ẹ wọn á gbé omi wọn á kàn dà sí títì. Hmm, pé kí eruku mọ̀ bá mọ̀ sọ. ẹ wọn máa ń da omi láti ilé nọ́mà ó nọ́mà. má ṣe dà báyìí àṣẹ ìtọ̀ àárọ̀ ni wọ́n ah, ah. dà sí gbogbo rẹ́kọ̀dù tí mo kó sọ́wọ́ àti gbogbo aṣọ tí. wọ́n mọ̀ jáfe kó o sì padà sílé. àmì ilé padà station apẹ́ tó ṣí mo ṣe wọlé studio nìyẹn gbàtàn kan network news mo yà lọ fọ̀ nsàlẹ̀. tètèrè. mo wá fún un ọlọ́run wá bá mi ṣe é hmm. yọmọ pé gabadí èèpẹ́ gbẹ. gbà mélòó ni ah. bí bá ti fẹ́ lọ́tún lọ́sì padà sílé àbáwọn èèyàn ò bomú fún ọ. wọ́n bomú díẹ̀díẹ̀. wọ́n ń bomú but ẹ wọ́n mọ̀ pé irú ìyẹn wọn lè sọ wọ́n mọ̀ mí ní àfinjú tẹ́lẹ̀ tẹ́ máa ń ṣe jẹ́rì. wọ́n máa ń wò pé kí ló ṣẹlẹ̀. wọ́n wà pé máa ń ṣe jẹ́rì. wọ́n wà pé kí ló lè ṣẹlẹ̀. wọ́n wá wò pé àbí perfume ti yín <laughs> ká lò lé nìyí. èmi gan mọ̀ pé mò ń rùn síra mi. hey nothing lasts forever bí perfume awúsá kọ. bintu. pẹ̀lẹ́ bí o jọ slow down the beat let's go. all right we need to slow down a bit. mo ní <laughs> ṣẹ́gun tó àdúpọ̀ lọ́wọ́ ọlọ́run bá fi mi ṣe yẹ̀yẹ́ mi ò fi ọlọ́run bẹ láyé ẹ̀ o mọ̀ gbọ́ kò sẹ́ni tí kò sẹ́ni tá a máa pè tí ò ní rí tàn tiẹ̀ sọ tiẹ̀ la rí yìí o tẹlomiin pọ̀ jù bẹ́ẹ̀. àwọn kan wà tó jẹ́ pé <laughs> tàbá fẹ́ràn ní microphone wákàtí mẹ́ta wọ́n ń sọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni hmm. torí pé tiẹ̀ jẹ́ ní ti gbogbo àgbáyé mọ̀ òun ni o. mo sì ráyè sọ. o sì ráyè sọ ni o. ẹni tí ò ráyè sọ tiẹ̀ síta ń kọ́. wọ́n pọ̀. Hmm, àyíjàjọ ìyà kò jẹ́ tí kò káwọn ẹni tí alága àṣẹ tọ́ sí. Hmm. wọ́n ní kó ní kálukú mọ wá mú àwọn ìwàhálà rẹ̀ wá ẹni tó bá ní ṣòro jù kọ́ mọ wá inú brown envelope lẹ́lòmíì fi tiẹ̀ sí. brown envelope. ó wá ń rojọ́ bọ̀ ǹjẹ́ kán mọ̀ lé ní pé kíní kan wà tí wọ́n jẹ́ pé ní problem. bó ṣe débẹ̀ wọ́n ní kílẹ̀ mú wa ó ní problem wọ́n ní kẹ́ ẹ̀ dúró báyìí ọkàn yìí tó ní micra dé ni. ṣé ìnáwó lẹ fi sínú envelope. olóhùn ni olóhùn ni o òun ni ẹ mọ̀ lé ní pé ìyá jẹ ẹ̀dá kan ń jìyà láyé mi kínní náà ń pè bẹ́ẹ̀ ló mọ́ kọ́ gbogbo ẹ̀ ló wà ní envelope yìí. ọkàn lè tẹ oníkàkà rálì kọkọ dín ní ọba jáde ẹ lẹ ló bá béèrè pé kí nìyẹn oníṣòro ẹnìyẹn ló ń wò micra náà kàn ń bọ̀ ni òun náà jalè bá ní kí ni oníṣòro náà ni ọkàn lè láì tàìsì tó dé ni ah, làwọn yàrá ń já ẹrù sọwárí tó wá bá tó fún ní pọ́blẹ́mù jù ńgbà tó gbọ́ tí náà eleven dé tani kó wá táwọn mọ́tò bá kọ́kọ́ sí kó wá kó wá tí kan mú kùkù tẹ̀ báyìí tí fi ń ṣọ́ọ̀kì ẹsẹ̀ pé ọ̀gá mi ọ̀gá mi wọn ní ẹjọ́ sára hausa méjì sí. náà fi wákàtí kan àtààbọ̀ ìjà ìṣòro ẹjọ́ sára hausa méjì sí kí náà fẹ́ já wọn ní wàhálà ilé ayé rẹ. ayika máa yẹ kàn mú pọ́blẹ́mù ọkọ̀ fi ń fẹ́ra báyìí. gbàwo ni ẹ tún máa ní mítìn. wọ́n bá ní ẹ ní mọ́ra ọlọ́hùn kẹ̀. mi ò ní pọ́blẹ́mù kankan. ọlọ́mọ̀ràn kò ní pọ́blẹ́mù tẹ́lẹ̀ mi ò ní problem. ìwà mi lọ ẹ̀yìn kan lọ́lọ́kọ̀ ìwà mi lọ èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yé èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yé èmi ti mọ̀. Jingle away, Foodco is here to say it's Christmas, time. with joy on display with our amazing Christmas deal. Chivita 100% juice, just 749 naira 99 kobo. Coca-Cola, a pack of 12 at 2,499 naira 99 kobo. Olandia evaporated milk, 190 gram at 399 naira 99 kobo. It's a taste of Christmas time. Pure Heaven wine, red grape, 750 mil at 2,499 naira 99 kobo. Spread the joy of Christmas to your loved ones with our Christmas hampers from 12,500 naira. Make this Christmas memorable with our delicious food trays and snacks from 5,500 naira. This promo runs from Wednesday 13 to Wednesday 20th December 2023. Terms and conditions apply. Grab your goodies. Let the celebration spin. Ho, ho, ho. Merry Christmas. mọ́tòkà mọ́tòkà ìrà mọ́tòkà kan fún junior kẹ̀kẹ́ tí ń tanná yànnayànna fún tiwa àti tẹ́dí bíi gàgàrà fún sì ń dára. ìgbà tá n bẹ̀lẹ̀ welewe dùn máa jẹ́ káwọn ọmọ rẹ̀ jẹ̀gbádùn ìgbà kékeré wọn pẹ̀lú fífi nǹkan oríṣiríṣi ṣìkẹ́ wọn. ní gbogbo ìgbà tó bá ti wá rògbò fẹ́ra nǹkan ọmọdé tó ṣojú lọ́ọ̀yẹ̀ tó sì jójú lówó. toddlers toys mart ní kò máa rò nípa rẹ̀ ilé ìtajà nǹkan ṣeré ọmọdé tó kún fún mèremère tó lè múnú àwọn ìwé wa piano jìtà àwọn bátànì ètò fi ṣeré ọpọlọ láti fi dára tó bá wù. bàtà báàgì àwọn géèmù àràmàǹdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo n tó fẹ́ lójú kan ló wà ní tọ́dílàsì. múnú ọmọ rẹ dùn lónìí ṣe ìkẹ́ rẹ̀ pẹ̀lú ríra nǹkan ṣeré oríṣiríṣi fún. kó náà lè jẹ gbádùn ìgbà ìwé kàn sí tọ́dílàs toy smart ní plot three aláàfin avenue ládojúkọ wow factory olúyọ̀lé ìbàdàn. o sì lè béèrè fọ́jà tó bá fẹ́ níbikíbi tó bá wà yíká orílẹ̀-èdè nàìjíríà tí ó sì zero seven zero three one three one five nine seven eight tàbí kó tẹ̀lé lórí Instagram at toddlerstoys underscore mart ǹjẹ́ ìwọ ti ń gbìyànjú láti kó ẹ̀kọ́ tó yè kooro nílẹ̀ yìí tàbí lókè òkun Atlas International Educational Consult Limited ní kọ́kọ́rọ́ láti ṣílẹ̀kùn ọjọ́ ọ̀la rere kí ìwọ náà lè ní àǹfààní sí àwọn ètò ẹ̀kọ́ ní àwọn ilé ẹ̀kọ́ gíga tí ó lókìkí fún ìdánimọ̀ lágbàáyé kan Atlas jẹ́ alábàáṣepọ̀ tó ṣe é gbẹ́kẹ̀lé ní wíwá ojútùú sí ìṣòro àti wọ ilé ẹ̀kọ́ gíga náwọn orílẹ̀-èdè bíi UK USA Australia Canada Ireland New Zealand àti àwọn orílẹ̀-èdè míì ní Europe gbogbo ìgbà ni Atlas wà lórí ayélujára fún èyíkéyìí ìrànlọ́wọ́ tẹ́ nílò àwọn ikọ̀ wa ti òun ti alámọ̀ràn ètò ẹ̀kọ́ tí ó ní ìrírí yóò máa ṣe ìtọ́sọ́nà fún yín nípasẹ̀ gbogbo ìlànà láti pèsè ìrànlọ́wọ́ tó péye fún yín ẹ kàn sí Atlas ní suite five b Rejoice Place opposite DB filling station Liberty Ìbàdàn email info at aiec.ng ẹ tún lè pè wá sórí àwọn nọ́mbà yìí zero nine zero seven four eight zero zero seven three zero tàbí zero nine zero one nine nine nine zero nine nine two yan Atlas International Educational Consult Limited láàyò láti ṣe ṣàwárí ẹ̀kọ́ àgbáyé tó yè kooro. àwọn tó ń wò wá ṣé o mọ̀ pé ṣé o mọ̀ pé mo sinmi ṣé o tó ti dé <laughs> ká tó ti dé. ìrọ̀ ìwọ ló dé torí jẹ́jẹ́ mo kó mo mú mi. <laughs> pọ́tébù tó ti rẹ̀ ẹ́ ni. kò ti rẹ̀ ẹ́ kò ah o ti jójójójó. àti àwa ti láàrin àwọn ọmọ yẹn lẹ́ẹ̀kan. òun àti wọn ti bára dọ́gba kò <laughs> sọ́gàánú rẹ̀ sí ikọ ikọ yoke. kò sọ́gànú rẹ̀ sí. ẹ sisi mi ọya wa mọ bọ wa jókòó báyìí wọ báyìí pẹ̀lẹ́. timothy náà fàyà ló ń lọ òkè mórí kìíní. jókòó jókòó tẹ kọ́kọ́ jókòó ná kọ́kọ́ jókòó ná kí lorúkọ ẹ. Tolúlọpẹ́ Han Ògúnwọlé. màmá ẹ ń kọ́. wọ́n wá sá. dùnà sí Han wà. alóhùn ẹ wá wo fada kérésì. irọ́ o. <laughs> mi ò wá wo fada kérésì ah. sá. ok. kí ló dé tó wá wọṣọ skul wa. <laughs> wọṣọ skul kò lówó. aṣọ company ni sá. aṣọ company ni. bẹ́ẹ̀ ni sá. má má kàn báàgì o. <laughs> mo ti gbọ́ sá. graduate ni ẹ. bẹ́ẹ̀ ni sá. graduate ni ẹ. ah n bọ́lá ti graduate. <laughs> although i graduated at um, polytechnic Ìbàdàn but mo dẹ̀ tún ṣe bsc mi lọ́wọ́ sá. poli Ìbàdàn lọ ti ṣe tán báyìí. bẹ́ẹ̀ni sá níwọ yìí. skul tèmi lọlọ. ọmọ ọdún mélòó ni ọ. i'm twenty three sá. jésù. Ah. ṣé ọpẹ́ rẹ jágbe mọ́ ni àbí bọ́lá ò ti mọ́ ni. rárá o ní second hand value o ọwọ́ lè mọ́mọ́ o torí téèyàn bá lù ọba tó bá tún lù ọkù fún yàn báyìí wàláì. lẹ́ẹ̀mọ́jọ kó sọ ọ̀bùrà ah, mùsùlùmí. ó dàgbà sínú nù musibawo alojamu musibawo lè lo eléyìí tán. ah mo ti gbọ́. musibawo tún ṣí wọn fún yàn. mo ti gbọ́. Ah. ṣé tó yẹ. bọ̀dá ló ìyàwó wọn àkọ́bí àkọ́kọ́ wọn nígbà tá a rí àwọn àròkè mọ́mì wọn ni. ṣé o <laughs> gbàgbé mama tv. ah mọ̀mọ́ bẹ́ẹ̀. ṣé bọ̀dá musibawo gbá mú. <laughs> ńlọ hàn lé mọ̀. Ah, ọjọ́ náà bọ̀dá musibawo kẹtàn. Ah. <laughs> musi dọla musi musi musi ah musi hmm. nígbà orí ìyá ìtọ́ dàbí ìyá òfin lé rẹ. ó ní a ah, ó ní tó mọ ah, láàkì ni ibi ni màá kú sí. sẹ́ẹ̀sì mọ̀ pé kò sí ni bọ́kùnrin lè stubborn tó láyé yọ gbọ́nràn ẹ̀ méjì sẹ́nu ìyàwó ẹ̀ àbí bí olúborí. ọmọ gbọ́ ẹ lọ tilẹ̀kùn eh, àti ẹ̀ paná ẹ tilẹ̀kùn lẹ́yìn ká yí gisi ẹ tilẹ̀kùn ká ẹ paná. kò sọkùnrin tí ò ní control ah. bẹ́ẹ̀ ẹ tilẹ̀kùn pẹ̀lẹ́ báwo ni sisi mi. dáadáa ni sá. pẹ̀lẹ́ ọ̀nà ni dímọ̀ ẹ̀. mo sọ̀rọ̀ má bínú o ah, torí bó ṣe wọlé lẹ́ẹ̀kan díẹ̀ lókùn kí n sọ pé ẹ̀ẹ̀kan lọ já tíkẹ́ẹ̀tì fẹ́ kó o bá dàbà kérésì. tó wò ní kíákíá pé o ti ṣìnà wọ. o fẹ́ wo ayéfẹ́lẹ́ àbí o fẹ́ bá ayéfẹ́lẹ́ yà fọ́ o ti wọlé o. o ti eh, dun eh, credit credit ni ah, owó ti wọlé fún ọ. o ti ń pé ọlọ́run ṣeun. yẹ́n ah, jí mi náà wo fóònù mi o. wẹ́rẹ́wẹ́rẹ́ <laughs> wẹ́rẹ́wẹ́rẹ́ owó ọmọ tó bá fún interview ni wọ́n sẹ́ǹdì sí mi ṣe commission yẹn. ẹ ẹ fún commission rẹ ni jíjí ah. kankan kì í ṣe ìwọ ni fóònù ẹ tó yẹ wò. àmú gbọ́dọ̀ yẹ tọ̀dọ̀ mi náà wò èyí lọ́jọ́jọ́ tán lápẹẹrẹ àmọ́ à. Ah, ọjọ́ òní ọjọ́ tó yẹ ká jẹ àsun ni o. àwọn tí ń pa hmm. ń sàlẹ̀ àwọn gbèsàbí. àwọn kìíní tẹ̀sí mọ́ ń mu yẹn. tó dùn mí lórí ọ̀rọ̀ gbèsàbí àti Peter ni wípé wọ́n ní èyí ni bẹ́ẹ̀dẹ̀ ẹran tán pa. nílò wọ́n ní ẹran tí wọ́n pa yẹn pé ọdún kan lónìí. wọ́n mu lẹ́yìn ìyá rẹ̀ ni. èyí ni bẹ́ẹ̀dẹ̀ ẹ̀. ẹran yẹn gan ò dáadáa di ẹ̀ mọ̀ ṣùgbọ́n mọ́mọ́ mi ẹ̀ wọ́n sì mú lẹ́yìn ìyá rẹ̀ àwọn èèyàn dájú o wọ́n ní ìyá ẹ̀ kú ní kékeré tí wọ́n ní ìyá ẹran yẹn kú ní kékeré èrò wọ́n ní ìyá rẹ̀ gan sin wá gbà tán mú wọ́n ta ẹran ìyá rẹ̀ sì ń sin lọ wọ́n ṣẹ̀ ṣe káì káì káì pé kó padà láì ṣe pé ń lọlé ọkọ irọ́ òun ti múra kó n ṣe bẹ́ẹ̀ di fọmọ òun délé délé. How are you? I'm fine, sir. kí lorúkọ ẹ? Um, Tolúlọpẹ́ hàn. kí lorúkọ yín? tolúlọpẹ́ anogunwọlé. <laughs> Ah, anogunwọlé àwọn èèyàn máa ń pè mí ní adelove láti iléeṣẹ́ aran co properties. ok adelove adelove nice voice. Ade hmm. Love. dà fún jingu. adelove yóò dà fún jingu. Hmm. jọ iléeṣẹ́ yín kí ni wọ́n ń tà. ilẹ̀ là ń tà sá. ilẹ̀ ti pọ̀. <laughs> ilẹ̀ là ń tà ilẹ̀ tiwa dẹ̀ ní òótọ́ là ń tà kí hmm. òótọ́. Mm? Mm mo rò pé ẹ lóòótọ́ ẹ lẹ́ ń tà. rárá o ẹ kì í gbé èèyàn mọ́ra lẹ fẹ́ sọ. rárá sa ilẹ̀ ìfọkànbalẹ̀ là ń tà sa. ó ti tó gbàwó tẹ̀ ti ń talẹ̀. ó ti lé lọ́dún márùn-ún sa. tẹ̀ ti ń talẹ̀. bẹ́ẹ̀ ni sa bọ́lẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ìbàdàn yìí náà ìbàdàn láti bẹ̀rẹ̀ àwa mú sí èkó adẹ̀tún nílẹ̀ ní abẹ́òkúta. ti ìbàdàn yẹn ni kò já face by squarely. bẹ́ẹ̀ apá àbò nílẹ̀ yín wà ń bàdàn. anílẹ̀ ní ìdó anílẹ̀ ní mọ́níyà adẹ̀tún ni ní akínyẹlé akínyẹlé ti dóhùn ṣé èyàn sùnmọ́nu gbó ràgàlà bíbó èyàn sùnmọ́nu gbó báyẹn náà. ṣé kì í ṣe ọ̀nà ibi téèyàn ti máa wọ parun lọ́ọ̀kan níbi ìsàlẹ̀ tó ah. wọnú téèyàn á wọnú dé èyàn á wá yà síbẹ̀ tẹ́ máa kọjá bí ọ̀gẹ̀dẹ̀ yẹn téèyàn á wá máa wo bí ọparun yẹn níwájú. rárá sá rárá sá ilẹ̀ ta ní nìdòpọ̀ oríṣiríṣi. tí odò bá bí ọparun yẹn kọjá ilẹ̀ tá a ní nídò ó pé oríṣiríṣi ibi táwọn ènìyàn bá fẹ́ sí ni. ibi tán bá fẹ́ sí ni bẹ́ẹ̀ ni sá a ti lọ ilẹ̀ kan rí o nígbà tá a ráwọ̀ lágídò lọ́ọ̀kan ni oníkálukú. tá à ń la wa padà. <laughs> ilẹ̀ tiwa ò ní wàhálà nu ṣùgbọ́n ilẹ̀ tí mọ́níyà ló gbé mi wá sórí ètò. ìyẹn wà ń gbòòrò. bẹ́ẹ̀ ni Albert and Monialo wa okay. Olan Park Estate mhm. gẹ́gẹ́ bá ti mọ̀ pé pọ̀pọ̀ sísè ọdún ti súnmọ́ àwọn èèyàn ti ń ṣọdún lọ́tún lọ́sì làwa náà wá wò pé àwọn tó ti bá wa dòwò pọ̀ àtàwọn tó fẹ́ bá wa dòwò pọ̀ pé ká ṣe fifty percent discount eh? promo fifty percent discount bẹ́ẹ̀ ni sà. Uh ó ah. ní a fẹ́ fáwọn èèyàn. orí Fresh FM la wà yìí. bẹ́ẹ̀ ni sẹ́yìn tẹ́ bá parọ́ àjà yín. àà ah, àà lè wáìnì àwọn èèyàn wọn kì í ṣe lísítà sà. Ah. bẹ́ẹ̀ ni sà. ẹ sì ní fẹ́ fi macaroni fa jẹnẹrétọ̀. rárá sà tó o ní so àwa wò wípé fifty percent discount káṣe ní orí ilẹ̀ yìí so one million three hundred and fifty thousand naira là ń tà tẹ́lẹ̀ ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ bá ó ti di six hundred and fifty thousand naira tá a bá ń sọ wípé jì ṣe olówó ó yẹ káwa náà lè sọ wípé tó mo nílẹ̀ tí mo lè fi brag as my own twenty twenty four la dẹ̀ ń wọ̀ yìí ó yẹ kéèyàn lè bùgá wọ twenty twenty four wọ́n ní kò sígbà tá a daṣọ tá a rí lẹ̀ fi wọ́ àwọn èèyàn ti wò wípé ah twenty twenty three ó ti ń parí lọ kí ni mo tiẹ̀ fẹ́ mú lọ́kùnrin tí mo fẹ́ sọ wípé twenty twenty three mo fi achieve láwọn wò wípé gbogbo owó contribution gbogbo owó kóló àwọn tó fọ́kóló kí ni mo lẹ fẹ́ dowó yẹn sí kí lẹ fẹ́ fi owó yẹn dì mú ẹ má wọrí Holland Park Estate ní alábàtà ní mọ́níyà kò dẹ̀ sí gbogbo tẹ́ fẹ́ nínú Holland Park Estate tí ò sí níbẹ̀ perimeter fence ni street light ni drainage system ni gbogbo ẹ̀ ló wà níbẹ̀ pátápátá. gbogbo ẹ̀ ló wà ní drawing àbó ti wà nílẹ̀ ọ̀tọ̀ ni kó wà lórí ìwé ọ̀tọ̀ ni kó wà nílẹ̀ perimeter fencing ẹni lọ́kàn lórí ìwé àbí ẹ ti ṣe kò sí táwa ṣe lè rí táwa ò ní ṣe <laughs> kò sí táwa ṣe lè rí táwa ò ní ṣe lórí Olan Park Estate àwádà ní certificate of ownership láti fi claim pé co property ló ní ilẹ̀ yìí occupancy bẹ́ẹ̀ ni pé àwa la ní ilẹ̀ yìí ẹni tó bá tún wá ra ilẹ̀ lọ́wọ́ wa a máa fún wọn ní deed of agreement ní ọ̀fẹ́ yẹn ni wípé àdéhùn láàrin àwọn méjèèjì pé aranko property ló talẹ̀ fún yín àti fún yín pé particular plot yìí ẹ̀yin lẹ ní pékèmá. wọ́n ti sẹ́tù pẹ̀lú àwọn ọmọ onílẹ̀. àà ní í ju ọmọ onílẹ̀ rárá sá kò sí nínú step back bí accusation ìjọba àwa la nílẹ̀ wa aranko property ló nílẹ̀ tí wọ́n bá jẹ́ pé tọ̀nà mọ́níyà tẹ wí kò hùn mí. bó o ló ṣe jìnnà sí train station tí ìjọba ẹ̀ ṣe. twenty minute drive ni sà láti train station bẹ́ẹ̀ ni sà téèyàn bá fẹsẹ̀ ó dìbẹ̀ lórí bí hold up bó bá ṣe mú mọ́tò ẹlòmíì lo ten minutes ẹlòmíì lo fifteen minutes maximum ni twenty minute drive. Okay. láti railway station. láti railway station. níbo lọ́fíìsì yín wà. number thirteen fourteen leaders plaza ní transjunction òǹlàwà. transjunction. bẹ́ẹ̀ ni sà. ojúwe. E òkè téńté la wà three story building níbẹ̀ ẹni tó bá ń bọ̀ tó bá jẹ́ pé landabout ni wọ́n ti ń bọ̀ ni tó bá dẹ̀ jẹ́ pé ọjọ́ ni ẹ kàn sọ fún wọn pé ẹ ń lọ trans junction wọ́n á já yín síbẹ̀ ẹ ti máa rí building yẹn white ni wọ́n kùn òkè téńté láì kẹta òun la wà. ṣáàlì ní nọ́mbà tán lè pè. bẹ́ẹ̀ ni nọ́mbà téèyàn lè pè sí wa. èyí ṣe nọ́mbà táwọn bọ́ìsì á pè o rárá o nọmba téèyàn lè pè sí ẹni fẹ́ ra lẹ̀ tó máa pè sí mánéjà wa ló máa gbé whatsapp ni. okay plus two three four nine zero three two one eight four five eight three àbí zero nine zero three two one eight four five eight three plus two three four nine zero three two one eight four five eight three wọ́n ní gígogoro má gùn ní lójú àti òkè láti wò ṣùgbọ́n téèyàn bá wọlé láwòjù ó lè gùn èmi máa ń sọ fún wọn pé comot body for harm ni torí breakfast ti ń bọ̀ ẹlòmíì ti rí ní owó payment ẹ̀ tó ń wò wípé kò sí ti lálọ́ọ̀ fẹ́ ṣe mo ti sanwó mo fowó àtọmọdé lẹ́nu tó bá di february tó bá ní kẹ́ pack up breakfast nìyẹn so Rome was not built in a day ẹ̀yin náà lè tàtí sí i má ṣe kí ni kẹ́ ẹ máa mú. ẹjọ kọ́ọ̀sì wo lẹ ṣe ń sùn. aṣáǹfààní san díẹ̀ díẹ̀ wà lọ́dọ̀ yìí àǹfààní san díẹ̀ díẹ̀ wà three months ni tẹ́lẹ̀ a sọ wípé kò sí ṣùgbọ́n nísìn a ti fún àwọn èèyàn láǹfààní three months with initial deposit one hundred and fifty thousand naira. okay kọ́ọ̀sì wò lẹ ṣe. mo study mass com mo dẹ̀ tún study clo. èso máa lè èso máa lè wá jẹ́ n fún ọ lówó mọ́tò. Ah, sọ ti sẹ́tù èmi ni ọ̀sẹ̀ <laughs> tù èmi ni. dìde dìde. ọ̀yàgbé ń tàn ọ́ ni ọ̀sán fẹ́ fi. Eh, orí rẹ̀ ọkàn kẹ̀ má fún nọ́mbà yẹ o. èmi gba nọ́mbà. má fún nọ́mbà yẹ o. ní kíni side abuse. olúborí ò gbọ́dọ̀ tẹ̀lé o. irọ́ n ò láìkì irú àwọn tó bá ní bọ́dì báyìí. ń gbọ́ ẹran olómi lọ ń jẹ. bẹ́ẹ̀ ni. láì ṣe gbèsè àbí àwọn gbà yìí ńlẹ̀ ẹran gbèsè àbí wà láì. yóò mọ̀ wá tẹ́wọ́ kí ló tẹ́wọ́ fún. ojú pẹlẹbẹ báyìí yọ̀ọ́ God jákàn ló wá lóhùn mọ ibi tí sọ̀rọ̀ òun ti wá mo ní mo mọ ibi sọ̀rọ̀ rẹ ti wá. èmi gan mo mọ source of your problem. wà á ní sọ̀rọ̀. lọ́mọ ṣe kò kárí gbogbo nímú kinní kan gbogbo. ọ̀nà wà ní dr o ti yọ kílẹ̀ tún fẹ́ kílẹ̀ tún fẹ́ ẹ má pa yín ká kílẹ̀ tún fẹ́ kọ sínú pépà kó mu wá. má jẹ́ ọkọ fẹnu sọ fẹ́ tọrọ owó ni. yọ kọ sínú pépà. kọ́ sọ tọwọ́ kọ́ agbọ̀ létí ara wọn. gbọmọ nàìjíríà ṣe kí ni níṣòro. a nílò two million naira torí pé two two la gbà pẹ̀lú radio nigeria. sẹ́ẹ̀sì pẹ́ radio nigeria dẹ̀ ti wà ní wọ́n ti wà nísàlẹ̀ àti coach wọn àti management wọn. sẹ́ẹ̀sì parí program báyìí two two lẹ gbà pẹ̀lú radio nigeria tí ló ń kó wa kó wa sóòdì. ó ní reason ó ní reason tó fi wa sóòdì wa rò pé ó tó bá wa sóòdì ó fún lówó odi ní odi lásán tó wọ. odi kọ bíìm bíìm náà pélé. bíìm ni fọmọ tí ń jatọ òsì dáa. ọwọ bíìm wa àwọn yíyún náà dáa wọn fi ìbò pọ̀rí àìlú lè. èyí tàṣà ń gbẹdùn mm. wọn ní kábàbà embarrassing fọmọ ọsẹ láyínká láṣẹ tá ọmọ ọmọ. ok wọn bá embarrassing fọmọ ọsẹ níbi tó ti gbé fada Christmas tí wọn ò fún lówó tán. ẹni ìtàn lórúkọ mi. <laughs> ẹ jẹ́ kí n fàsìkò yìí kí honourable commissioner for youth and sports nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà wá wo bọ́ọ̀lù tẹ́ gbá ni àbáwọn náà gbá bọ́ọ̀lù oh. màmá ẹ máa wọ̀ sẹ́yìn náà gbá bọ́ọ̀lù. ẹ gba ah. Ah, obìnrin bìn tí ẹ ti jẹ pé eh, ẹ jókòó ẹ lo máìkì yẹn nígbà tí ẹ ti jẹ pé òṣù àlágbá fẹlẹ́nì alánà. Ah, eh, sport wo ló láìkì jù ẹ mọ̀ wulẹ̀ parọ́ láàrin èmi àti yín sport wo ló láìkì jù. ijó ni. ìjó ni sport yín ẹ wá kú wájó sórí ayéfẹ́lẹ́ ńgbà náà ká kú mọ̀. ẹ làwọn wájó fún wọn náà ni lórí ni lọ́jọ́ òbí wọn. àìrọ o ọjọ́ àtúntàn rẹ̀ kọ́ ni o. ọjọ́ àtúntò ni àtúnkọ ìtàn turning point. turning point. Mm. Mm. ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ń bẹ́ dèmí náà lóòótọ́. twelve twelve ẹ̀ á tún ọ bí ń jọ náà. n tó ti ẹ̀rọ mọ́ twelve twelve púpọ̀ twelve twelve. twelve tó ń bá ṣe hàn ọ́ ní ìsinyìí ọmọ pé. mo sọ̀rọ̀ lọ. ka Genesis twelve twelve. mo mọ̀ ohun tó wà mi ò fẹ́ sọ lórí afẹ́fẹ́. mo ti mọ èèyàn lè ka wọn wà láyé kí ni Genesis twelve twelve ó fẹ́ sọ lórí afẹ́fẹ́ ṣé wọ́n mọ̀ ọ́ sí tó bá sọ lórí afẹ́fẹ́. alájà asalaamualeykum. Walaikum salam. Ẹ pẹ̀lẹ́ ma ṣe àlàáfíà lẹ You are the honourable commissioner for um, youth and sports in Oyo State. First time tí wọ́n fi youth ṣe youth lóòótọ́. Hmm? second time. second time youth okay youth she she was she was the first youth. a youth and uh, uh. she's the second youth ní Ọ̀yọ́ state youth indeed. youth eléyìí wá sọ pé ijó original youth. ijó ni má jẹ̀mú òun. ijó ni má jẹ̀mú òun. <laughs> ẹ sá ẹ. ẹ sá jẹ ijó. a ní ẹ mọ <laughs> jò. ẹ ṣe gan thank you so much for coming and um, mo um, ní uh, problem <laughs> ṣe gbọ́ ṣe gbọ́ kí ló sọ lọ́fíìsì hmm? kọmíṣánná ni o kọmíṣánná bó o ní bùkátà ìpọ̀ o. ṣé bùkátà tó ní àbí ti gbogbo bùkátà. tèmi àti tọjọ́ gbogbo honourable commissioner. yes sir. ṣé kí n fọkàn balẹ̀ ọlọ́run á gbọ́. ẹ mú báyìí ròyìn kẹ́ bá mi kọ́ lẹ̀. kò ní dì wọ́n rìkọ́dù ẹ̀. ó ètò. nọ́mbà rẹ̀. akaun nama ni. Ah. Uh-uh. <laughs> Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. From December 17th to January 2nd, Club 5 will be hosting CDQ. On December 17th, DJ Dimpo Nipo. On December 20th, Barry J. On 22nd December, Bad Boy Tips. On Christmas Day, Oxlade. December 26 at New Cash. December 29 at Club Vibe in Golden Tulip Hotel, Jericho in Badon. And there are other side attractions by MC Larry, Flaming Brothers, and lots more. For reservations, please call 081 808 76667 or 090 600 It's an experience that will leave you craving for more. Are you seeking admission into National Diploma and Higher National Diploma? Admission is ongoing at the Federal College of Forestry, Janko Ibadan, for full time and part time program. UTMA candidates with 5 O level credits and science subjects are qualified for ND admission into Forestry Technology, Agricultural Technology, Horticultural Technology, Wood and Paper Technology, Computer Science, Statistics, while ND certificate is required for HND admission into Forestry Technology, Crop Production Technology, Wood Technology, Horticultural Technology, Agricultural Extension and Management, Agribusiness Management. We also give short training on nursery establishment, plantation establishment, apiary, poultry production and management, and many more. Short courses require no academic qualification. For inquiries, visit www.fcfibadan.edu.ng or call admission unit on 0816 716 4886 or 0803 070 7777. Hurry now! ọ̀pọ̀ ló fẹ́ rà tàbí ta dúkìá ilẹ̀ àtìlé ṣùgbọ́n tí o mọ iléeṣẹ́ àtọ̀lọ́ tó ṣe é gbára lé wọn láyọ̀ láti sọ fún ọ nípa iléeṣẹ́ Shrema Properties tó o bá ṣe tẹ́tọ̀ fẹ́ ra ilé àbílé tí ò ní wàhálà kankan nú ìwọ́sà àti sọ bọ́ ọ bá ṣe ń fẹ́ bó ṣe kọ́lápọ̀ ìṣọ̀lá lérí àdìgún aerodrums alálùbọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dúkìá ilé àbílẹ̀ tó bára lọ́wọ́ Shrema Properties yóò fi ọlọ́kàn tó o bá gbé fún wọn. ọgbà bẹ́ẹ̀ ni wọ́n láwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ tọrọ bàdìkábàní kọ́lé pẹ̀lú ìmọ̀ ayé òde òní. iléeṣẹ́ sẹ́mà properties gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba wọ́n sun portfolio abilọ́kíá kà sí wọn ní road one house seven gym house of general gas àkóbọ̀ ìbàdàn tàbí kò pin zero eight zero six five seven four four four five five àti zero eight zero three four two seven four five two three shrema properties ìjólóòótọ́ àtọmọlúàbí. cross over to take over. Crossover to take over. I never reject your frequency for my radio to copy that o. Oh. If you never copy that, make I radio you say Faith and Miracle International Church don carry tatata enter the city of Ibadan. Boom. Hear me. Hear me the tori wey dey gbum na. Na the gbungun program wey the team be. Crossover to take over from 2023 to 2024 by our father father senior prophet G.F. Adetuberu wey be the general. This team timba labalaba timba o. If you dey go through failure, disappointment, just one thought for from our father father everything go molecheche. na where come be the area times of the pro pro. e dey happen for open field behind indoor sport hall liberty stadium off mko abiola way ring road ibadan time na 8pm till daybreak o. <laughs> for more information make you no forget to gree gree us on this number plus two three four nine one six zero zero zero zero one four six jesus dey for free o. Holy Ghost take over. Hallelujah. It's 12th edition of the Night of Exceeding Grace at Zion Cathedral, Okiayo Parish, Celestia Bus Stop, Ajib, Iyaganku GRA Theme, I will call upon the Lord. Àwẹ̀ ọlọ́jọ́ méje la fi bẹ̀rẹ̀ láti December 1st títí di December 7th, followed by three vigils from 17th to 19th December 2023. Theme, I will call upon the Lord. Ministry, Assistant Venerable Superior Evangelist Ayo Oyekunle, Pastor Kayode Oni, Pastor Bola Oyediran, Pastor Joseph Akade, Reverend Dr. Edward K. Alabi. Alami and Venerable Superior Evangelist Afis Kiki. 12th edition of the Night of Exceeding Grace at Zion Cathedral, Okeayo Parish, Celestial Bus Stop, Ajib, Iyagaku GRA Ibadan. Host Venerable Superior Evangelist Oluseyi Kayode, Chief Host Mamawa Prophetess Elizabeth Kayode, Mama Okeayo. Ìgbàgbọ́ rẹ ni kò mú dání, gbogbo ayé ń pè lẹ́nìkan ṣá hmm. Jagunlabi ti ń para lé bí ẹni paragun dírà ètò bí ẹni lọ́wọ́ làkàdéjà ọkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó bàbá mẹ́ta Ọláyínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi àdìsá lóyún ló ń mọ sí eléwédú ẹ kú kalẹ̀ ìfẹ́ tẹ́ ní sí wa ẹ gbogbo gbà wa a mọ̀ mọ̀ pa eh, kí ọ̀nkú ọ̀nkú tí wọ́n fi kọ́ ọ̀dà wa láàmú kọ́ mọ́ bínú. ẹ má bínú. a lè gbé kọ́ yín a sì lè gbé sítórì yín lénìí. sọ́rí yín ò lè lọ lẹ́yìn. ìgbà tí láyínká ní ká gbé mọ́ nígbà tí ò sọ̀rọ̀ ẹ̀mí. èmi ìbá nìkan wá. torí ṣé orí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ó gbọ́dọ̀ jẹ́ bí ẹ̀rí ó tẹ̀ jẹ́ pé ó níbi tá a bá dé tá a fi sọ pé ó dáa bóyá ká da dúró ń bẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ yìí fẹ́ gbàgbọ́ tó bá jẹ́ pé a bá wọn narrate story ọ̀rọ̀ tó fi ṣọwọ́ sí mi lórí whatsapp. mo béèrè mo ní bo ló parí ọ̀rọ̀ náà sí. rárá ìyàtọ̀ tún nìyẹn eléyìí tí tó ní tí o ṣàlàyé fún mi ó jọ pé ìjẹjọ náà ni mo. ẹ náà ìjẹjọ kọ ìjẹẹdógún ló lò tìyá tí òun àtàwọn ọmọ rẹ̀ ò kíra wọn. ẹ ó jọ pé òun náà ni ẹni. mo fẹ́ try àti wọlé tìyá tó wá tí wọ́n tán mi ò kíra wọn. ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ nìyẹn eléyìí tí. ṣé ti bọ̀dá yẹn. tó rántí eléyìí tó ní. bọ̀dá tí ó fún wọn kínní lórí. bàbá olórí oko káfà. ọlọ́run olórí oko lélẹ̀ olórí oko káfà tàkọ́ lélẹ̀ eléyìí ní ọ̀fẹ́ jẹ́ tó fi ní. ṣé tọkọ màdàmú. rọ tí mo sọ ń jẹ jọ ni tọkọ màdámù ni. ok ṣé tọkọ màdámù ni. tọkọ màdámù ni. òṣìwà ló wá ń sọ fún màdámù pé wọ́n ń sọ fún wọ́n ń mọ̀ pé ó dà pé wà á ti dírẹ́fà ń ṣe wọléwọ̀de òun stop solo ṣé dírẹ́fà ló fẹ́ fi rọ́pò òun bí màdámù náà ṣe bínú nìyẹn. ok ok ok ok yeah ok. ìgbà tí mò ń bọ̀ láti Israel mo ní stopover ní Ethiopia lárákùnrin ìbá mi sọ̀rọ̀ gbogbo bó ṣe ń ké tantan pé kí n máa bọ̀ kí n máa bọ̀ yẹn mm-hmm. ó mọ́nítọ̀ ìgbà tí mo dé tí mo dé Ethiopia ló pè mí pé ṣé òun lè kàn gba time mi díẹ̀ kóun bá mi sọ̀rọ̀ ó kọ́ ní kí n mú wá lọ sí Israel pé ayéfẹ́lẹ́ ti ń pariwo ló wá sọ story ara ẹ̀ débi tí ó jẹ́ pé ẹ̀rù ọlọ́run bà mí pé àwọn èèyàn nínú ayé yìí lè sowọ́sowọ́pọ̀ kíkan bá tẹnìkan jẹ́. láti yàyàn ní wèrè. bẹ́ẹ̀ni. ok mo ti rántí báyìí pé ó ya ọmọkùnrin tó bímọ fún ìyàwó ẹ̀. ọmọkùnrin tíyàwó ẹ̀ bímọ fún. tíyàwó ẹ̀ bímọ fún. lọ́jọ́ birthday ọmọ yẹn tó pọ́ ọmọdún kan òun àtìyàwó ẹ̀ jọ gbé wọn bímọ o. léṣù pé ọmọ yẹn ń sunkún driver yẹn wá fọwọ́ pẹ̀tẹ̀ pé uh, don't cry it's okay my, my boy my boy my son my, my boy son, uh, my boy ìyẹn ló bí ọkọ arábìnrin nínú. tóun bá fi kinní sílẹ̀ bí ìgbà tóun fi iná sórí òrùlé sùn ni. ọmọ yẹn ó padà mọ̀ pé ó ní bàbá òun lọ́jọ́ iwájú náà ṣe yà ní wèrè. wọ́n yà ní wèrè. Hmm. wọ́n yà ní wèrè wọ́n dẹ̀ wá promise pé àwọn máa wo schedule àwọn pé ọjọ́ kan wà táwọn máa fẹ́ sọ̀rọ̀ lórí rédíò àwọn kan wà tó jẹ́ pé ẹ̀rù máa ń bà wọ́n àti sọ̀rọ̀ àwọn kan wà tójú máa ń tì àti sọ̀rọ̀ àwọn kan wà tí ò ti jú láti sọ̀rọ̀ àwọn kan gbà pé káwọn kọ̀ wọlé káwọn sọ̀rọ̀ èmi rò pé àwọn mọ̀lẹ́bí yẹn hmm. àwọn bàbá àti màmá yẹn pẹ̀lú ọjọ́ orí wọn tẹ́ ẹ sọ hmm. ẹ hàn pé. nǹkan ti ṣe àwọn náà. nǹkan tẹ́ ẹ ń sọ nìyẹn pé bí ìgbà pé wọ́n fẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ ẹ̀. lọ́wọ́ ẹ̀ ni. òun ti mọ̀ pé òun ni. no àá ó ti mọ̀ ó ti mọ̀ ó ní òun gbọ́ pé wọ́n ń wá òun ó wá fẹ́ sọ story yẹn kàn lè bá a mọ̀ pé òun ṣì wà láyé òun wà láyé àti pé ara òun ti yá o torí wọn mọ̀ parẹ́ yá wọn dẹ̀ mọ̀ pé kò sí nàìjíríà mọ́. orí òkè ibi tán ti ń tọ́jú ẹ̀ ní aláàánú ti pàdé ẹ̀ oh. tó ti mú lọ sí òkè òkun. tó nígbà tó gbọ́ story ẹ̀ lẹ́nu bàbá tí ó ń ṣètọ́jú fún un ló wá ní ah tóun bá ṣe báyìí fún un kọ́ ó ní kò sí wàhálà ẹni tí òun àti ẹ jọ ní gbólóhùn àsọ láyínká èyàn ò lè jà kó sọ pé àní rẹ mọ́láyé o ẹni tóun àti ẹ jọ ní gbólóhùn àsọ nígbà kan ẹnìyẹn ló kọ́kọ́ kẹ́ fípò ti ya wèrè òun kò mọ̀ pé nǹkan ti ṣòun wọ́n kọ́kọ́ rẹ́rìn-ín jù. ẹnìyẹn ló kọ́kọ́ kẹ́fípò ti ya ẹnìyẹn ló pe àkíyèsí àwọn tí wọ́n jọ ń ṣe nígbà yẹn pé ẹnì ti ya wọ́n wá ń tírèsí lé wọn pa ah, ó dà báyìí náà pélé wọn lọ́nà ló pélé wọn. èèyàn kan bí mi ó ní ṣé ìgbà tó ń bá màdámù ṣiṣẹ́ ó ní ṣé wọn àmọ́lé ẹ̀ ni. màdámù ò mọ́lé ẹ̀ torí pé òun àtẹnìkan ní gbólóhùn àsọ ní gáràjì gáràjì sọ oníkà ló yẹ kó ti máa ṣiṣẹ́ ẹnì tí wọ́n á fún suspension àti máa jẹ àti máa mu ó wá ké gbàjarè lọ bá ẹnìkan tó dàbí senior ní gáràjì yẹn ìyẹn wá ní wọ́n fi mọ́ kálẹ̀ fún wọn màdámù kan wà tó tiẹ̀ sọ pé òun ní di driver bó ṣe dọ́dọ̀ màdámù nìyẹn so tó máa ma wò ó màdàmú yẹn ò fẹ́ mọ ibi tó ti wá ẹni tó introduce ẹ̀ sí yẹn ni màdàmú ń rí. ẹ ṣe ẹni tí ó introduce ẹ sí màdàmú ṣé kò lè hmm. kó kó mọ́lé títí ẹ̀. kò mọ́lé ẹ o gáràjì ìgbà tí wọ́n kàn jọ máa ń pàdé ẹ òun kàn filẹ̀ ó sì ń ṣọmọ dáadáa ó sì ń ṣọmọ dáadáa òun kò lè mọ̀ pé ọ̀rọ̀ máa kànrọ̀ tóun àti màdàmú òjò lájọṣepọ̀ bí wọ́n mutí yóò ní. Ah, bí wọ́n mutí yóò ní. bí mo ṣe sọ náà ni mo ṣe ṣàlàyé rẹ̀. wọ́n mutí yóò ní kọ́lọ̀ ń ṣàánú wa à ń fàsìkò yìí sọ tẹ́ bá ń gbọ́ báyìí pé arákùnrin tẹ ìyàwó èrè ń gbà kan torí pé pe ọmọ yín ọmọ rẹ̀ ní my boy. ọmọ mi Atáyéṣe ní ń pè mí Atáyéṣe mo wà lórí rédíò yín pé ọ̀bí bá ṣe tán. Atáyéṣe Orlando. Atáyéṣe Orlando ni. bó yín pé ọ̀bí bá ṣe tán mo wà lórí rédíò. Hmm. ayé ogun ni ayé tọ́tọ́ ayé tótó ayé màlẹ. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. kí láti máa ṣayé yìí sí o kò yé mi. ayé tótó ayé tótó ayé màlẹ. ó ń béèrè nǹkan kan lọ́wọ́ mi nígbà tá à ń wọlé bọ̀. Hmm. mo ní. Uh, ọmọ tí ò kí ìyá ẹ̀ ọmọ tí ò kí ọmọ tí ò kí ìyá ẹ̀. ẹ àti fámìlì yẹn mo fẹ́ gbìyànjú àti wọlé ńjọ́ yẹn bó ló parí ọ̀rọ̀ wọn sí. ọ̀pọ̀lọpọ̀ ló ti ń bi mí bẹ́ẹ̀ pé àwọn ò padà torí ó yẹ kí wọ́n padà wá. ṣe rí mo kọ́ ẹ̀kọ́ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn pàápàá jùlọ nígbà tí ayé ti dayé íńtánẹ́ẹ̀tì yìí èèyàn lè máa sọ pé lóòótọ́ òun gbé wọn wá sórí rédíò èèyàn á fi trend èèyàn á fi mọ̀lẹ́bí onímọ̀lẹ́bí trend èèyàn á fi eh, ẹni ẹlẹ́ni trend ẹjọ́ ẹlẹ́jọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ trend ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ trend tó bá wá dọ̀là ń kọ́ n ló fi bí ọ̀pọ̀lọpọ̀ táwa máa ń sọ ìgbà míì àti pé àdárúkọ àákòdì ẹ̀ hmm. ẹ jẹ́ ká àárọ̀ yìí Facebook kọ́kọ́ gbé wá fún mi pé ní déètì èní hmm. ọjọ́ tó ń wo music house Facebook á gbé wá fún ẹ á ní ní déètì ọjọ́ yẹn so kò sí ní téèyàn ṣe láyé social media yìí tó pamọ́ ẹ máa gbọ́ ọmọ tí ò kíyà ẹ̀ yóò padà bímọ lọ́ba tó bá ó ti bímọ ọmọ yẹn á padà dàgbà á wá rí gbogbo ohun tí ìyá ẹ̀ ṣe sí ìyá ìyá ẹ̀ ní ọjọ́ iwájú lórí social media tá a wà lórí Facebook. Hmm. Facebook ni tí kì í forgive èèyàn. Facebook ní kọ́kọ́ YouTube. internet ni eh, general. internet generally so nǹkan tẹ̀mí ń rò nìyẹn tí mo fi pe àwọn mọ̀lẹ́bí ẹ̀ mo ní ẹ jọ̀ọ́ tó bá jẹ́ níta lè parí lẹ́yìn àgbo àwùlẹ̀ ní ìdí láti tún kó yín wá sórí rédíò ẹ̀ ṣé ká fojú yín hàn ṣé ká má fojú yín hàn ká wá máa ká má máa hẹ̀ fún ká má fẹ̀ fò ẹ̀yin ara ilé ẹ̀ bá wa dá sí i ah, wá ò pé kì í ṣe pé wọ́n lè dá sí i kì í ṣe pé a lè parí a lè yanjú ẹ̀ lórí rédíò ṣùgbọ́n ibi tọ́rọ̀ bá dé ńgbà míì ó máa ń dìtámì bó ṣe yẹ kéèyàn handle kéèyàn tó dúró tọjọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọmọdé ọ̀rọ̀ ọmọ kékeré ńlẹ̀ gbé wá sórí rédíò ẹrù ọjọ́ ọ̀la ọjọ́ iwájú ọmọ yẹn nígbà tí ó bá dàgbà lọ́jọ́ iwájú ọ̀rọ̀ tí à ń sọ lẹ́nu ṣé kò ní ba ọjọ́ iwájú ẹ̀ ọjọ́ ọ̀la ẹ̀ jẹ́. tó ń gbìyànjú àti sọ ni pé ká máa ro tọ̀la mọ́. ká máa ro tọ̀la mọ́ ọ̀dọ̀ àmọ̀lẹ́bí tí a kó wá sórí rédíò tó bá dọjọ́ iwájú àwọn ọmọ àti ọmọ ọmọ wọn ó padà rí bí ò tiẹ̀ kàn wá mọ́ wọn ò mọ̀ fojú ẹ̀ wo àwọn aṣáájú wọn àwọn mọ̀lẹ́bí wọn àwọn ìran wọn tí wọ́n ti wá aṣáájú wọn hmm? wọ́n wá máa fi àdúrà bí èpè ránṣẹ́ sí wọn pé ah lágbájá lágbájá nínú mọ̀lẹ́bí ló sì ṣe báyìí ṣé báwọn kan ti wá káwa tó wá àwọn kan ti kọjá káwa tó dé. àwọn kan dẹ̀ yára àti lọ sórí íńtánẹ́ẹ̀tì. ah kí ló ń sọ yìí orí íńtánẹ́ẹ̀tì ló burú jù ní ìsìn ẹni ẹlẹ́ni ń wẹ̀ lásán nínú swimming pool ní hòtẹ́ẹ̀ ó ń wẹ̀ nínú swimming pool lótẹ́ẹ̀ ẹni ẹ dẹ̀ wà nù yàrá ẹ̀ ní òtẹ́ ẹ̀bùnmi ó dẹ̀ rí kọ́ńdọ́ tún zoom ẹ̀ ó zoom ẹ̀ dúnú ó dẹ̀ mọ̀ pé omi omi omi inú swimming pool òtẹ́ ó máa ń mọ́ negenege ni blue mm. ni sábà máa ń jẹ́ kò sí tó zoom ń yóò fẹ́ máa wò sàlẹ̀ inú kìnìún ó dẹ̀ zoom ẹ̀ ó zoom ẹ̀ ó tún zoom ẹ̀ débi kìnìún zoom ẹ̀ zoom ẹ̀ débi zoom ó zoom débi zoom zoom bó ṣe zoom tán mm. báyìí ó kàn ó kàn jù sórí social media ni ìyẹn ò lè kúrò ń bẹ̀ láyéláyé. ọmọ kan wà tó jẹ́ pé òun náà máa ń ṣe skiti ìfẹ́ dárúkọ ẹ̀ fúnra rẹ̀ ló ṣe fídíò míì tó ní <laughs> ẹjọ́ tẹ́ ẹ bá rí fídíò ó ní òun ní yà mọ̀ pé ńgbà míì tí latan lanlatan bí kí wọ́n máa ń pè é tí èèyàn bá ní kúrùpá níbi lanlatan. bó o la ṣe lè ṣe kí ni mo lè lò. dókítà ìbá ní pé kó yá kó rìkọ́dù ẹ̀ kó sẹ́ndì ẹ̀ sóhun kó lè mọ nǹkan tí òun máa mi fún kó lò òun bá yà á wọ́n ní àpù kan wà lórí fóònù wa téèyàn bá ṣe mistake tí o tàn án lẹ̀ wọ́n ní fúnra ẹ̀ ní o upload ìyẹn ni eh, snapchat wọ́n ní yóò kàn ó lè lọ píìkì picture tí wọ́n gan ò mọ̀ pé ó ti píìkì yóò kàn jù síbẹ̀ yóò upload ẹ̀ mo rò pé bí yẹn ṣe upload picture wọ́n sọ bẹ́ẹ̀ ni o ṣe bẹ́ẹ̀ ni ṣe. mo sọ náà. ọ máa ń gbé bẹ́ẹ̀ yàrá lọ ìsáyédà ah. kọ́ delete ẹ̀ kúrò mẹ́ẹ̀ no àní kò kúkú máa lọ wulẹ̀ lo snapchat tó máa bí wọ́n ti mọ̀ pé yóò kó bọ̀. yóò upload fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni o ò ní mọ̀ kó ọkàn ó ṣe mistake ẹ̀ ni ẹ malam pẹ̀lẹ́. bíi ti bí ṣe jáde Ọlọ́run ó wọ ọmọ. bó ṣe jáde sí ìgboro nìyẹn. Hmm. ọmọ yẹn láti tún rìkọ́ọ̀dù another one pé àwọn kan ti ń rí fídíò yẹn tí wọ́n ti ń fi bú wọn tó ti ń ṣe kíní kan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ rí kò lè kúrò lórí ìtàn ah, sex tape wẹ́lú ẹnìkan kì í ṣe ẹnìkan ẹni méjì ó pọ̀ káàkiri tó jẹ́ pé wọ́n ti delete ẹ̀ but tẹ́ bá delete ẹ̀ kúrò lórí social media ẹni tó ti download ẹ̀ sórí fóònù ẹ̀ ńkọ́ ẹlòmíì tẹ̀ tó wá ní bank ó ní hard disk tó tójú gbogbo tí ó kó gbogbo ẹ̀ sí tó máa ń tó máa ń kó gbogbo picture videos tó ní. láyé tí wọ́n ń kó nǹkan pamọ́ sínú cloud ah. tó sì lè pè padà anytime. ìtẹ́mi rò nìyẹn tí mo fi ní ọ̀rọ̀ mọ̀lẹ́bí ká sì ní sùúrù díẹ̀ náà. láì dáhùn ẹ̀ṣẹ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ náà mm. àwọn stories kan wà tó jẹ́ pé téèyàn bá jù sí gbòòrò ah. tá a bá jù sí gbòòrò tán àfikún ẹ̀ mọ́ sunlé. Eh, no eh, àwa rà pé a fi trend eh, ṣùgbọ́n mọ̀lẹ́bí yẹn ń kọ́. téèyàn mọ́ sunlé ni arábìnrin tó mọ́jọ́ bàbá rẹ̀ wá ń jò níyì láyìnká ní kì í sori rédíò òun ni. kì í ṣe bí kì í ṣe bí. àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí o ṣe gbọ́. èmi èmi wà téèyàn lè parí lábẹ́ aṣọ. mo ti rí àwọn ọ̀rọ̀. láyìnká ní ṣe ká pe dádì kájọ sọ ó ah. onirara. rárá ó ní rárá. ṣebí èèyàn ló wá bá mi nínú <laughs> ọ́fíìsì ṣẹ́gun ó ti gbàgbé ni oh tó ní bàbá òun bá òun lájọṣepọ̀ <clears throat> bàbá ẹ̀ ń ba lájọṣepọ̀. bàbá òun ń du ipò kan ó ti rántí bàbá rẹ̀ ń du ipò kan wọ́n wá ní kí bàbá òun bá lájọṣepọ̀. pé n tó bá ń jáde ní ojú ara. bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ni sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nǹkan bọ̀dá. ẹ lẹ́yìn àlejò wa lẹ́sìn ni. ẹ kú lé sà. ọwọ́ alẹ́ ni wọ́n bí mi sí wọn ti ẹ̀rí nǹkan kan jomi lẹ́nu. ẹ káàbọ̀ sà ṣàlàfíà lẹ́wà orúkọ yín sà àti iléeṣẹ́ tẹ̀ wá ṣojú. orúkọ tèmi ni kẹ́hìndé ọláwálé. orúkọ tèmi ni abíọ́dún ibùdé àwa láti iléèwé federal college of forestry ìbàdàn. ok. Um, n tó gbé wa wá ni pé àmọ̀pákòkò tá a wà yìí Uh, admissions yìí láti lọ sí tertiary institution lọ́lọ́wọ́ okay. so a fẹ́ káwọn ọ̀dọ́ tó wà nílé tí wọ́n ti parí secondary school wọ́n mọ̀ pé àǹfààní wà fáwọn nílé ẹ̀kọ́ tá a wá wà okay. so nílé ẹ̀kọ́ tiwa um, à ń ṣe programs tó jẹ́ pé national board of technical education tí wọ́n fòǹtẹ̀ lù gbogbo à ń fún wọn ní national diploma àti higher national diploma nínú àwọn courses bíi forestry technology agricultural technology uh, horticulture and landscape technology mm. a computer science a statistics Àwọn courses wọ̀nyí, à gbogbo ẹ̀ pátápátá gẹ́gẹ́ bí mo ti sọ, òun ni wọ́n fòǹtẹ̀ lù. So àwọn tó bá ṣe HND lọ́dọ̀ wa, dandan ni kí wọ́n lọ ṣe àgùnbánirọ̀. Now, àwọn àǹfààní tó wà níbẹ̀ fún àwọn ọmọ ilé ìwé ni mo sọ yẹn. Fún àwọn tó ti dàgbà, bóyá tí wọ́n ti ń ṣiṣẹ́, tí wọ́n fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ wọn, láwọn tó ń ṣiṣẹ́ ní Ministry of Environment ni tàbí Forestry káàkiri, àwọn náà lè wá part time program wà fún àwọn yẹn náà. Ọdún méjì méjì ni programs wà. Fún àwọn part time, wọ́n á lo semesters mẹ́fà lọ́dún méjì yẹn. Fún full time, wọ́n á lo semesters mẹ́rin so kókó nǹkan tá a bá wá nìyẹn. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. yes sir. láyé ìsìn tó jẹ́ pé yunifásitì làwọn èèyàn ń pariwo kọ́ máa wọ́n lọ. ẹ ń bá lọ polytechnic gan pẹ̀lú bí nàìjíríà ṣe rí gan n kò pé tó bá ṣe tán mọ sáyé lọ ṣe PhD and masters ẹ̀ kó lè bá level up. Ah, forestry èrè wo ló wà fọmọ tó bá lọ bẹ. ọ̀dọ̀ yín kan ló ń pè lásọgbó. ẹ ṣe asọgbó ni wọn. ǹjẹ́ mọ̀ pé bí ṣebí asọgbó ni. Ah, rárá rárá. bọ̀dá asọgbó wọn ń pè yín tẹ́lẹ̀. ara nǹkan tó gbé àwa gan ni ọ̀pọ̀lọpọ̀ ni olóye tó kún nípa <laughs> nípa kọ́lẹ́jì yẹn ah, rárá sà sẹ́rí mi <laughs> ò wí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ̀gbọ́n mi gan tèmi àti ẹ̀jọ̀jọ́ mọ̀ ya nígbà tí mo wọṣẹ́ yẹn tó máa ń pè mí ní aláṣọgbó ni mí <laughs> now nǹkan tá a fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé èyí tá a fà àìní ẹ̀kọ́ tó kún ló lè fa kọ́ ọmọ ṣetán nírọ̀ tiwa kó lóun wáṣẹ́ káàkiri. Hmm. really? yes ọmọ tó bá fojú sí nǹkan tá à ń kọ ṣe wọn pé bíi poli náà ni ntẹ́bi ti ìfẹ́ o wò ká ṣe practicals òun la gbójúlé jù kò lè dá dúró. kò sí ni tó bá ṣiṣẹ́ tán lọ́dọ̀ wa nfa mo lè fọyọ́wọ́ ẹ̀ gbáyà alọ́pọ̀lọpọ̀ ọmọ lọ́dọ̀ wa jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an wáṣẹ́. iṣẹ́ wo lẹ̀ máa ń ṣe lọ́dọ̀ yìí. yes uh, mo ti dárúkọ àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan. fún national diploma sí national diploma. sọ ní yorùbá fún àwọn mm. òbí. forestry technology báwa ṣe ń pè nìyẹn ṣe wọn pé mm, àwọn òyìnbó ni wọ́n gbé kalẹ̀ ètò yẹn ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ nípa igbó gbogbo <laughs> àlùmọ́nì tó wà nínú ẹ̀ àwọn yes àwọn nǹkan tán lè mú jáde gbogbo àti non-timber àti timber ẹ̀kọ́ yẹn ó ó ó straight. àti góòlù tó wà nínú ilẹ̀ gbogbo tó wà nínú gbogbo pátápátá ni wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ lórí àlùmọ́nì nínú omi nínú ilẹ̀ tó wà nínú ilẹ̀ tó wà nínú gbó ìgbẹ́lówó wà. Okay àìlẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ni kò jẹ́ káwọn èèyàn mọ̀ pé àǹfààní tó pọ̀ ló wà nínú ẹ̀kọ́ yẹn hmm. agricultural technology àmọ̀ yẹn ètò ẹ̀kọ́ pé à ń ṣiṣẹ́ ọ̀gbìn nìyẹn hmm. ẹranko àti nǹkan ewébẹ̀ gbogbo so ó kọjá bẹ́ẹ̀ yes ó lọ hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ nípa horticulture àwọn tó ń ṣe landscaping káàkiri gbogbo ẹ̀ ni àwọn ọmọ wa ń kọ́ tí wọ́n dẹ̀ mọ̀ dáadáa dojúdojú àti ní national diploma o àti ní higher national diploma. ok abẹ́tí sọ ní ìsinmi àṣẹ mọ̀ pé ó ti torí nísìnyí àwọn ń pariwo kọ́mọ lọ yunifásitì kọ́mọ lọ yunifásitì ni a jẹ́ pé tọmọ bá wá sọ́dọ̀ yín tó sì fojú sí tó ń ṣe yóò lè dá dúró fúnra rẹ̀. dáadáa hmm. gbogbo ìwé èrè tó dẹ̀ máa gbà kò sí èyí tí wọn kì í gbà lókè òkun bẹ́ẹ̀ ah, ẹ mo fẹ́ béèrè náà ni pé ṣé ìwé ẹ̀rí tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ béèrè pé skul wo leléyìí. yàtọ̀ fún ìwé ẹ̀rí yẹn sá dídádúró tẹ̀ ń sọ yẹn dídádúró láti ṣe kíni láti lè ṣiṣẹ́ fúnra wọn. irú iṣẹ́ wo lèyàn adádúró ṣe. ìmíì lè gbaṣẹ́ fúnra ẹ̀ ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀ àwọn tó ń wà nílùú ní òkè òkun máa ń pè wá wọn á ní ká fáwọn lọ́mọ àwọn ralẹ̀ hmm. àwọn fẹ́ ṣe eh, plantation síbẹ̀ hmm. àwọn ọmọ aláma send wọ́n mọ bọ́n ṣe máa measure ilẹ̀ bọ́n ṣe máa iye eh, eh, mítà síra wọn tó yẹ kí gí wà sọ gbogbo ẹ̀ náà máa ṣe fún wọn. ẹ̀yin lẹ mọ rúlẹ̀ téèyàn lè gbìn nǹkan sí. exactly nǹkan lè gbìn síbẹ̀ wọ́n á fún hmm. wọn nímọ̀ràn àti nǹkan tí wọ́n lè gbìn síbẹ̀ wọ́n á fún wọn lámọ̀ràn wọ́n á bá wọn ṣe tí wọ́n fẹ́ kí bá wọn ṣe. ẹ ṣàṣetò òótọ́ ni seedlings n tẹ dárúkọ tẹ pé seedlings yẹn eh. àwọn nǹkan tí a ti gbìn tó ti yọ díẹ̀ ni là ń pè seedling ìyẹn kúrò ní kóró eh, tá à ń gbìn. Eh, ẹ ìbò mi ló tún ṣìnà èwo e, e, ni seeding. E, ìkíní nìyẹn seedling ni. ṣé seedling náà ni seedling ni. wọ́n ní èyí tá à ń jẹ lágbàdo tá à ń padà yín tá à ń lọ gbìn wọ́n ní kì í ṣòun ló yẹ ká gbìn kó ní èso titi ẹ̀ lọ́tọ̀ ah. irú àbí tẹ̀ gẹ́. tí wọ́n máa ń prepare mi fún gbíngbìn tí wọ́n ti prepare tó jẹ́ pé gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe sí la wọ́n á ṣe sí tó jẹ́ pé kòkòrò nílé jẹ́ òkè òkè bẹ́ẹ̀ni òkè ìgbà wo ni seedling náà ni mo gbà ń gbà náà. ìtawà ń pè ní seedling yẹn èyí tó ti ń yọ tá a ti fi sínú nǹkan tá à ń pè ní pot ni mm. a ti gbìn díẹ̀ díẹ̀ yóò ti yọ díẹ̀ a wà lọ transplant akọrin lòun ẹyin náà ti ń bọ̀ ń bẹ̀ díẹ̀ díẹ̀. ló akọrin lòun <laughs> kò sì ní gbótọ́ fẹ́ san ẹjọ́ ìgbà wo ni admission mm lọ́wọ́lọ́wọ́ báyìí à ń ṣe admission lọ́wọ́ à ń gba àwọn ọmọ wọlé àwọn ọmọ tó ṣe jamb wọ́n lè wá fún pàápàá jùlọ àwọn tẹ́ pé wọ́n ti mọ ibi tí wọ́n fẹ́ yà sí tẹ́ pé bóyá jamb wọn kò kojú òtúwọ̀n tó láti lọ yunifásitì à ń gba àwọn lọ́wọ́ à part time náà lọ́wọ́ náà pàápàá jùlọ àwọn tẹ́ pé bóyá wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ tó ń wá ìwé ẹ̀rí láti fi ní ìgbéga sí lẹ́nu iṣẹ́ à ń ṣe part time náà ẹ̀dá tó máa ń ṣe àwọn short short time courses náà bíi three months six hmm. months ìyẹn wà fún àwọn tẹ́ pé níwèé rẹ̀ rẹ̀ bọ̀ tó ní ìmọ̀. ọ̀pọ̀lọpọ̀ mọ tí skul yìí wà nìbàdàn ẹ bá mi júwe. Federal College of Forestry Ìbàdàn ó wà ní Jericho ní ojú ọ̀nà tó lọ sí nine hot. abẹ́ ìjọba àpapọ̀ ló wà o. bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ló ní rárá. a jẹ́ pé owó owó skul yìí ò ní fàyàn lápò yàrá. rárá àti pé àtẹ̀túngbà wọn láyé wọn lè san lẹ́ẹ̀mejì gbogbo ohun tá à ń sọ ah. yìí yes gbogbo n tá à ń sọ èyí tó ọmọ bá wọlé ní ọdún kan bóyá ni ó san ju eighty thousand lọ. mo fẹ́ béèrè bó ni strike àwọn kìíní kọ́ àwọn àfẹ́tì yìí. nítorí ọ̀fẹ́ Ọlọ́run àwa ò kì í hmm. hmm. lọ sí strike. ọ̀tán ǹdọ̀ntẹ́yìn ọba kà kọ́ka lójú ọjọ́ ni ìgbà oníkà lọ ẹ ó ti yá báyìí náà tẹ bá fẹ́. nọ́mbà wo ni wọ́n lè pè yín sí tí wọ́n bá fẹ́ àwọn bá fẹ́ gbà bóyá wọ́n fẹ́ gbà mọ́. ṣé orí internet ni wọ́n ti máa download láti apply náà àbí wọ́n wá sí school wọ́n lè pè wá wọ́n lè pè wá nítorí jẹ́ kí n sọ nítorí jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè wà ń lé a máa wò pé kírẹ́dìtì márùn ni mẹ́rin ni kò tí ì pé mẹ́ta ni ó lè yọjú sí wa àwa máa tọ́ sọ́nà bó ṣe máa rìn zero eight zero hmm. three three three zero six one hundred. ẹ tuntun mu. zero eight zero. Hmm. three three three. Hmm. zero six one hundred. okay. Mm wọ́n tún lè pè wá sórí zero eight one mhm. six seven one six four eight eight six. ẹ tún mú zero eight one six seven. ẹ tún mú. zero eight one six seven one six four eight eight six. ẹ ṣeun. Jerusalem, Jerusalem. ògùn ọlọ́run kàṣà ìfarahàn láyé onípòjìpò tó ti bá ìránṣẹ́ ọlọ́run alààyè prophet evangelist akínbíyì mark ti ilé iṣẹ́ ìránṣẹ́ christ power evangelical crusade international rìnrìn àjò lọ sílẹ̀ mímọ́ jerusalem omi ìlú tún kò yìí. àárín ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní january twenty twenty four láòfin ṣèrìn àjò yìí lọ sílùú jerusalem lórílẹ̀‐èdè israeli pẹ̀lú prophet evangelist akínbíyì mark to therefore be a part of the holy pilgrimage to jerusalem you are to visit all branches of christ power evangelical crusade international or you fit fly office at success House, Seven Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. For more inquiries, please call 0706 337 7729 or better still call 0706 238 7239. Website youfitfly.com. Ìrìnàjò mímọ́ lọ sí Jerusalem pẹ̀lú bàbá Evangelist Akínbíyí Mark. O gbọ́dọ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀ o. A tún ti gbede o. Ẹ wá bá wa ra o. Tí pọ́ǹpì ló gbede o. Ẹ wá bá wa ra o bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń kó lọ sínú ilé ara wọn bọ́dún bá ti ń parí lọ. ìpinnu dáadáa ni kẹ́yìn náà ra lẹ̀ kọ́lé ní rọrùn lọ́dún tuntun. ìdí abájọ nìyẹn tí gbogbo olóríire ṣe ń rọ kẹ̀tíkẹ̀tí wá sílé iṣẹ́ tí pọ́ǹpì concept onílẹ̀ ìfọkànbalẹ̀. lásìkò yìí ilẹ̀ plọ̀tì kan tẹ bára mọ́níyà phase one ìlàjì àtẹlẹ́ ìtò wà lágùn nine hundred thousand naira péré ni ti mọ́níyà phase two là one million naira. ilẹ̀ plọ̀tì kan tẹ bára ẹ ti láǹfààní láti gba aráàsì àpò méjì lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹni ó bá tó ṣàtọ̀nà yín dọ̀dọ̀ wà nílé concept ó gba ráìsì àpò kan lọ́fẹ̀ẹ́. promo yìí ti bẹ̀rẹ̀ láti monday december four títí wọ friday january five ọdún tuntun. ẹ tètè máa bọ̀ lọ́fíìsì tí pọ́ǹpì concept tó wà nọ́mbà twelve àrẹ tẹ̀lé street àrẹ avenue new bonija ìbàdàn tẹlifu zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa àṣemáṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ohun ojú mi rí ẹnu mi kò lè sọ ọ̀gá mi máa ló sì gbẹgẹrẹ gbẹrán mi lómi bẹ́ẹ̀ ọ̀gá mi máa ló sì gbẹgẹrẹ gbẹrán mi lómi ìgbé ayé yìí ló yẹ mi gẹrẹ tó dẹ̀ fọ́ akèrèǹgbè fọ́ wọn bomi tán lẹ́yìn ẹja. doc productions formerly ẹ̀dá tíátà ti gbére alóyin ládùn akọ́nilọ́gbọ́n ẹ̀kúndẹ̀rín kalẹ̀. àṣé lóòótọ́ ni pé ẹni ọlọ́run pa kì í kú. ayé the musical ìtàn ìgbésí ayé yínká ayéfẹ́lẹ́ ṣẹ́gun olújọbí senior ló kọ́ ló darí ẹ̀. bàbá túnmíṣe lalámójútó eré. sunday seventeenth of december twenty twenty three la ṣàfihàn eré orí ìtàgé ayé the musical ní jọgọ event center ring road ìbàdàn láago méjì ọ̀sán gééré regular ticket two thousand naira vip five thousand vvip pay ten thousand sit on a table twenty thousand table for ten two hundred thousand àwọn ibi tẹ́ẹ̀tì rí tíkẹ́ẹ̀tì rà rí o fresh fm bbt lounge láti sonígbàwé eré yìí àti fún ìpolówó ọjà ẹ pè zero seven zero six six seven zero zero eight five one media partners fresh fm blast fm tiwantiwa radio broadnet tv lipix photography àti print arena ayé the musical ìtàn yẹ̀yẹ́ ayéfẹ́lẹ́ tó da yẹ̀yẹ́. Èdùmàrè dákun jẹ́ kí n lè fọ̀rọ̀ ayé mi máa fi tán. ọ̀pọ̀lọpọ̀ ló ń o sọ̀rọ̀ kó tẹ̀lé ogun lérí sọ̀lá ogun sọlá só ti tẹ̀lé wọn rí. aṣọ ah, pẹpẹ ni. ọya kọrin adé lọ fún wa. kí ni mo ní adé lọ fún. ọya ọya kọrin kọrin orí stage kọrin orí stage. jẹ́ ìṣàlàyé fáwọn èèyàn ṣe rí kí ni bàbá tún mi ṣe ọyá bọ́bì bọ́bì bọ́bì ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè lọ́wọ́ mi pé ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè lọ́wọ́ mi pé Eh, fíìmù tẹ fẹ́ ṣó fíìmù tẹ fẹ́ ṣó ẹ jẹ́ kó yí àwọn èèyàn ṣé fíìmù lẹ fẹ́ ṣó. a ṣó fíìmù eré orí ìtàgé ni stage play stage play a máa act yẹn ni eh, ajẹ́pẹ́ ẹni tó bá ẹni tó bá sand lọ́pọ̀lọ́ ló máa bá yín lè máa làwọn cast yín. Eh, irọ́ mọ ah, kọjá lára wọn máa gbọ́ mọ kọjá lára wọn nù họ́ọ̀lù mọ́rẹ́ nìta fi ṣe ayífẹ́lẹ́ ọlọ́run mi mọ bí tán ti rí i. ó jọ ọ́ pa. <laughs> wàhálà ìbọn tán ti rí bọ́ ẹ̀yẹn mi mọ bí tán ti rí bọ́ ẹ̀yẹn. ó jọ ẹ tán. kọ́mọ̀sá àdáràn kọ́mọ eh, dáràn ẹ bá ń bẹ̀. kò lè dáràn. Ah, mi ì mọ bẹ́ẹ̀ ta ló ṣe casting fún yín. Ah, àwa ara wa náà lájọ mú. lẹ cast yẹ bẹ́ẹ̀ ni ah, sunday yìí ni o dáàdi mi. ọjọ́ sunday yìí ni two pm. lára gbogbo story ayéfẹ́lẹ́ iṣẹ́ ìmọ̀ pẹ́tẹ́ lógun dèrí. ẹni pé eh, eh, ẹ̀ẹ̀rántí. ló láwọn kan tá a máa filẹ̀ tẹ máa filẹ̀. àwọn tó wà important tó máa tó kọ́ wa eh, lọ́gbọ́n. Eh, eh, irọ́ ó ní nǹkan tó tó ṣe ń béèrè kò sí wàhálà torí àjọ ń sọ̀rọ̀ kan lábẹ́ aṣọ kó tó di pa wá sórí àtẹ́gùn òun sọ pé ṣé fíìmù ni àbí kí ni à eré orí ìtàgé ní a fẹ́ revive ẹ̀ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni mi láyé èní lọ́jọ́ àárẹ̀ pé àárẹ̀ pé àárẹ̀ pé èní lọ́jọ́ àárẹ̀ sọ̀kalẹ̀ wà bá rere òkùnkùn bò ayé àgbámọ́lẹ̀ gidi gbẹgbẹ́ di olùṣègùn bámidélé ẹni ìtàn mọ́ kí ẹ. ẹ kí nǹkan dẹ̀ ti wá change báyìí nǹkan ti change ayé ti di ayé ọ̀làjú báyìí. dundun àwọn ọmọ sì ń kọ àwọn orin tán. orin yẹn ni wàá tún fi dá mi lóhùn ayé fẹlẹ o tèmi o wẹ ṣe mo dúpẹ́ dúpẹ́ ọ̀rọ̀ tẹ bá wà yẹn kò lè ṣe é ṣe látẹlá. má jojú mi o ọ̀rẹ́ má jojú mi o tó bá jojú mi má jojú ẹ á jọ jojú ara ara wa ni. òkè bá jẹ́ egg mo ti jẹ́ tán mójú bá jẹ́ egg wọ́n gbé sẹ́nu bójú ẹ bá lọ wà nílẹ̀ má sọ sẹ́nu ni njojú rẹ njojú rẹ. tó bá jojú mi máa fẹjọ́ ẹ̀sùn bá mi délé. mo ti kú tipẹ́ mo fẹjọ́ ẹ̀sùn bá mi délé. tó bá jojú mi máa fẹjọ́ ẹ̀sùn bàbá tú mi ṣe àti kìkì ẹjọ́ ẹ̀sùn òkìkí ọlọ́rọ̀ iyọ̀. ó ti dà. níbẹ̀ ni Fresh FM nìbàdàn nílé Olúyọ̀lé. wàláì onímọ̀ ẹ̀sẹ̀ kan fún ní sépè fún ọ. ó ti lọ ọlọ́ọ̀ọ́sùn mi verse five náà àsọ̀rẹ̀ wọ náà ó wà nílẹ̀ spontaneous ó wà nílẹ̀ ó wà nílẹ̀ ṣé ẹni tí ọ̀rẹ́ gbọ́dọ̀ wá Fresh FM ẹni tó ní Fresh FM gan ọ̀rẹ́ ọjọ́ rẹ gbogbo wa èèyàn gidi ń ṣiṣẹ́ mídíà mídíà ọjọ́ kan mo sọ fún ìyàwó mi mo ní tí n bá fẹ́ ṣiṣẹ́ broadcasting mo ṣe ń ṣe broadcaster yìí sunlé. ọ ya wèrè gan. Hmm. broadcaster ò sunlé hmm. mọ́tò rẹ ibẹ̀ ni kọ́ńbọ̀dù rẹ ah, tọmọ wá news kiri ah mo rí fọ́tò kan kọ́lọ̀ ń fọ̀rọ̀ kọ́lọ̀ ń fọ̀rọ̀ kọ́lọ̀ ń fọ̀rọ̀ kẹ́ David Ajiboye hmm. David Ajiboye sì sun abẹ́ bridge Òṣòdì torí pé ó fẹ́ interview Wàsíù Àyìndé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo rántí sẹẹtì tí David wọ ǹjọ náà báyìí. bẹ́ẹ̀ni torí kó fẹ́ interview Wàsíù Àyìndé ó dẹ̀ sun abẹ́ bíjì Òṣòdì. bẹ́ẹ̀ni ìgbà yẹn ló ń ṣe story ló ń ṣe Sunday uh, news. Ah. bẹ́ẹ̀ni ó ti kọ story fèmí náà. láì mo wà ní ọ̀ṣọ́sá mi ti là accident gbà mo rántí fọ́tò ọjọ́ ọjọ́ Sunday wọ́n ah! máa ń fi fọ́tò yẹn sí page <laughs> ah, page ní Tribune wọ́n á fi sí page eh, page five kan mẹ́mọ́rántí mọ́rántí so tó déyàn bá ah. fẹ́ jẹ́ journalist àbí ah, broadcaster olọ́fà eh, olọ́fà ọlọ́mọ àjẹkárí nǹkan tí ò dáa. social life ẹ sì gbọ́dọ̀ gbá múṣémúṣé ibẹ̀ kọ́. tí èèyàn bá ní problem tó bá dórí rédíò yóò gbọ́dọ̀ gbàgbé ẹ̀. ọlọ́mọ àjẹkọ́ ọmọ kú fún yàn àti ah. rẹ́ni tó jẹ́ pé ó fi ọmọ lẹ̀ sínú mọ́tò ọlọ́ka news bẹ́ẹ̀ni òkú ọmọ ni o bẹ́ẹ̀ni ìgbà tó ka news tán ó dẹ̀ lọ ó lọ ṣètò nǹkan tó kù. tó bá wà emotional abẹ́ flower ni wàá tì sí. bẹ́ẹ̀ni wà á ṣe program tí wà á pa àwọn èèyàn lẹ́rìn kó tó mọ̀ pé ẹkún gun ògùn. òun ló fi yẹ kí àwọn ará ilé tá à ń pa lẹ́rìn máa fàdúrà ràn wá lọ́wọ́. Mm. Ah. àyí sọ tiwa síta ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pa ní problem. no ìgbà míì gan aṣọ tá a wẹ̀ mọ̀ bóyá aya ni àbá àti ìsanwó ẹ̀ tán. bẹ́ẹ̀ni mm. torí òde mi ìtẹ́ lómi ti lọ ṣe MC ó ah. gbọ́dọ̀ look good torí orúkọ ìtẹ́ ti ń gbọ́. tọ́ọ̀bà look mm. good wàhálà ni look good bó ṣe dúró mọ gbọ́ ẹjọ sẹ́yìn lẹ́mísì ẹ̀yìn ni ẹ̀ sì jẹun ní patí <laughs> bó lẹ ṣe á rí báyìí. Hmm. ṣẹlẹ̀ náà lẹ́gbàdé bí. Ah, ah. òjò ti pa mí lọ patí kan rí hmm. pẹ̀lú ẹ̀gẹ́ wèrè kan báyìí tí mo lè ṣiṣẹ́ kùn mí sí i. tí ń sọ fún ẹ lẹ́ẹ̀kan náà nǹkan mo ṣe mc lórí <laughs> lágbo agbo eh, eh, yàndásá wa wà mo ti ṣe mc. àwọn èèyàn dẹ̀ mọ̀ yẹn wò láyé ká wọ́n ti wù ẹ́ látòkè wọ́n sì cost ẹ set tó wà lọ́rọ̀ yẹn set tó wà lọ́rọ̀ yẹn. ìwé tí mo mú dání tí mo fi ń karúkọ yẹn mo fi lè. <laughs> máa wo bàtà kí gbogbo bàtà tọwọ yìí àwọn ìsìsì burúkú yẹn ṣó mọ ọ̀nà ọ̀nà jẹ́ríkò níbi tó ti ń ṣe ẹ̀gẹ́ ìsìsì mm, ọdẹ lè hama phase two mm. ní ọ̀nà jẹ́ríkò tó bá kó ń dùgbẹ́ tó ń lọ sọ́nà òkè ah, èsì ọdẹ ni àwọn ìtìtì yẹn korogba korogba yìí. Mm. wọ́n ní conference ni. sẹ́ẹ̀ tún wá máa ń wo kò sí time tí ìsìsì yẹn jáde. àwọn oh, irọ́ alẹ́ ni mo tún wá ń sọ èsì sọdẹ ni àwọn gbatẹ́kùn jáde ni wọ́n bá gbóòórùn kan lára rẹ̀ wọ́n tẹ̀lé ọ <laughs> ọlọ́run ṣàlù wa. kí ló dé tètè ṣe èfó lamẹ́ríkà. wẹ́dà yẹn ni èsì ṣe àtẹ̀fọ́n kí wọ́n lè survive ẹ̀. sọ fún wa nípa stage play sunday. ẹ sunday yìí ni two pm hmm. la máa bẹ̀rẹ̀ ẹ ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni <laughs> kò ń ṣọ̀fẹ́. Hmm, ẹ bá ṣe lọ́fẹ̀ẹ́. Hmm, kò ń ṣọ̀fẹ́ kò ń ṣọ̀fẹ́ regular two k vip five thousand. K times wa mtn respect fún ṣẹ́gun ṣe rí generation yìí kọ́lọ́ ń ṣàánú wa two thousand naira nísù ẹ̀hìn bẹ́tà àní mo fẹ́ gbà yàn kan lẹ́kọ̀ọ́ sí station wa lẹ́kọ̀ọ́ làbájọ jókòó sínú ọ́fíìsì Uh, mo ní uh, mo fẹ́ kí o bá mi handle program by back program ní. hundred k. Um, oh, no ah tó bá tiẹ̀ ní hundred k ó wà òkè ó ní uh, what do you guys have for me. níbo èmi ni guys. what's on ẹ eh, guys ni. what do you guys have for me. kí ló wà table. so management mi ni guys. ẹ bá ti pè mí kí wọ́n dá lóhùn <laughs> no no no nígbà tí ọmọ gan bá ń sọ fún àwọn parents ẹ pé you guys why are you mm. uh, eh, you guys. Yeah. bàbá àti ìyá rẹ ni guys. ìyá àti bàbá ẹ̀ ní pè ní you guys. Uh. Mm generation yìí ẹ bára yín sọ̀rọ̀. ó deep sa. Hmm, hmm. two k two k yẹn ò lè work two <laughs> k yẹn ò lè work. Eh, two thousand naira. two thousand naira two thousand naira ní regular vip five thousand ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ dẹ̀ títí. àwọn tó fẹ́ jókòó sí vip hmm. tọ́mtọ́m àtorógbó lẹ́yìn àfún ẹni tí wọ́n mọ̀ eh, ẹ́. tọ́mtọ́m àtorógbó bò. mo ní kí n béèrè ni kí ló wà nílẹ̀ fún vip. Eh, ẹ má yẹ ká bẹ gbogbo ẹ n bí báyìí. ẹ bẹ ẹ já bẹ àmọ́ tá fẹ́ fowó jẹ. <laughs> ẹ má yẹ ká bẹ ẹ má yẹ ká bẹ bọ. table of six ńkọ́. ìrọ table of ten la table of ten. ẹ table of ten platinum wọ́n máa jẹun ṣe get two hundred k ní table for ten ti bẹ̀rẹ̀ and tó bá fẹ́ fẹ́ ra seat lórí table twenty thousand. ayéfẹ́lẹ́ máa kọrin yọ yẹn. rárá o irọ́ àfẹ́kàn kọrin. mo ní kí n béèrè ni. àfẹ́kàn àfẹ́kàn kọrin lọ́dún. ẹsẹ̀ ìrìnjẹ́ wọ́n rántí. èmi náà wọ́n lọ. àkọ́mọ́ ní láti mú plenty handkerchief wa. kí ló dé. Ah, ah. torí àwọn ọ̀rọ̀ tí ọmọ hmm. ẹ pàdé àwọn ọ̀dájú ni. ṣẹ́gun níjọ́ tí wọ́n gbé ìwé yẹn wá fún mi tí mo kà á ah, no tí n bá gbé fún ọ tó bá kà á kò sí ni wà á mú mi lójú. ẹ má gbé fún mi ẹ jẹ́ n wá wò ni. ẹ wá wò ah ìyẹn gangan ni experience sunday sunday tó ń bọ̀ yìí ní jọgọ center. aago mélòó ni aago méjì. Ah, ẹyọ kan lẹ máa ṣe. ẹyọ kan la máa ṣe. Ah, bá méjì bá wo máa wà lórí program. láyé ìgbà yẹn a máa ń ṣe aago méjì aago mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́. ẹ̀yin náà sọ pé láyé ìgbà yẹn nǹkan ti change. aago méjìlá aago mẹ́ta àti mẹ́fà ìrọ̀lẹ́ ni. nǹkan ti change nǹkan ti change so àti plan dáadáa two pm. how many hours only one show ni only one show ni sáwọn ní àti tètè three hours àti ṣetán. three hours bẹ́ẹ̀ni. okay two ṣé two yẹn máa jẹ two àti three hours for three months o ṣé two máa jẹ two two ma two okay two ma two o ma two o ma two ẹ lọ rí wọn ní commercial ansale. kẹ tètè lọ àwọn nǹkan míì tẹ bá mọ̀ nípa ayéfẹ́lẹ́ ẹ wá bí o ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ níyì náà. níyì èwo níyì ayéfẹ́lẹ́. òun ní ká wá bí torí ọlọ́mọgbà mọ gbá bọ́ọ̀lù wọlé babaláwo. ẹ fi sí ẹ fi sí yẹn sí. ẹ má gbàgbé yẹn o ìgbà mo gbá bọ́ọ̀lù orí babaláwo ó sì kí ó bẹ̀ kú wọ́n á sì kú wọ́n méje fún mi. honestly bẹ́ẹ̀ wọ́n ní ah, ah. bọ́ọ̀lù bá pọ́n sórí ẹ̀ mẹ́ fa ni ọgbọ́n fa wá fò sókè ọkọ̀ dúdú délẹ̀ ọgbọ́n fa fò sókè ọgbọ́n fa bá bínú. so òun ni wọ́n fi kọ ìwé aláwìyé ayéfẹ́lẹ́ gbá bọ́ọ̀lù ó ba ọ̀pọ̀n ìfa ọ̀pọ̀n ìfa fò ó dojú rẹ̀. babaláwo babaláwo ń bọ̀ a ó bá a ó bá ayéfẹ́lẹ́ bẹ babaláwo a ó bá a bẹ̀ẹ́. ẹ kúrò lẹ́sà ẹ kúrò lẹ́sà ṣàlàfíà lẹ́wà ẹ jọ ṣe ẹ gbọ́ yorùbá yorùbá ni wa. Ah, ẹ̀yin ò jọmọ yorùbá ni o. ẹ dúró ẹ máa ń jókèlè báyìí wa yìí. a máa lẹ mọ tuntun báyìí. tí president bá rí wa kò ní mọ̀ pé àyè bá rí yín kò ní mọ̀ pé à ń jẹ wa o. Ah. Ah. a fẹ́ ṣe wá láàánú bá rí yín. àwọn clean boy rèé ẹ pẹ̀lẹ́ à ń sisi sọtẹ́ẹ̀lì yín wọn náà. no wọn clean. ebi staff làwọn náà. ṣé staff lẹ́yìn náà. bẹ́ẹ̀ni staff ló bọ wa. married or single. single married married single. rárá gm kọ àyín là ń bi lọ́rọ̀. ṣé gm yín ni. bẹ́ẹ̀ni sá. o tún ka advertise yín kò ní ìdíkẹ́ dìde sá. ah ọlọ́run ti ṣàánú yín sá. Ah. ẹ má wọ ṣẹbẹ́ yín lẹ́nìkùn yìí. àwọn ni wọ́n ní. ìbẹ́ẹ̀ rẹ̀ ń tiẹ̀. ah ká ẹ ṣáájú kí n wá tẹ̀lé yín. ẹ wọ ẹ̀yin ọrùn yín lórí. Tinubu ò ní fún wa lówó you don't understand. ó oh, ti da bẹ́ẹ̀ ṣe gbọ́ Yorùbá yẹn. ẹ má wọrí ọ̀dà báwọn ẹ wọ ẹ̀yin ọrùn wọn bó ṣe bí bí di gílóòbù. fire on orúkọ yín àti complaint ẹ. fire on bo. ok orúkọ tèmi ni Salami Dọlápọ̀. ok so orúkọ Yorùbá ni. so golden tulip ládẹ̀ ṣiṣẹ́ fún. ok golden tulip. so golden tulip. ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tí ó ń jẹ́ golden tulip o. Oh golden tulip. orúkọ ni ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ kí ni wọ́n ń ṣe ní golden tulip. nǹkan tá à ń ṣe ní golden tulip pọ̀ a ní hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni hòtẹ́ẹ̀lì wa ni mo fẹ́rẹ̀ lè sọ wípé ló dáa jù nìbàdàn yìí bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn a ní club club wa jẹ́ club vibe club okay. a ní lounge okay. new, new clothes yeah. new clothes a ní. I, Golden Tulip is an international hotel. Yeah. Uh, so it's a franchise from uh, Holland. Hmm. <coughs> Excuse me, sir. Mm-hmm. So, uh, any, uh, any, any club, club, any lounge, any lounge, which is uh, five continents we call it five continents. Okay. I, I've met uh, Baba Oja. Mm, uh, lounge. At, at no, no lounge. So. Ní wáyé kẹ́ sọ́rù yẹn lórí. Eh, ó sọ fún mi nígbà tí ń lọ kò sí wàhálà ẹ bá bọ̀ ẹ bá bọ̀rọ̀ yìí bọ̀. Tí yàrá bẹ̀ta bá gbọ́ nísìnyí ń dà ń kórè ń gbàǹgbà délé. No ṣebí you met him alone àbí? Eh, èlò náà ni lò èlò náà ni o lórí adìtọ lórí lórí lórí ọyá. nǹkan téèyàn ṣe ló tẹ̀ pọ̀ kì í ṣe gbogbo ìlú wa máa ń sùn. ó bẹ́ẹ̀ ni bíi meeting. yeah meeting at the hmm. restaurant. àti birthday shout out we have ododo restaurant we have eh, surprise birthday. yes yes hmm. we have we have Odudua Odudua restaurant Odudua or we have a Chinese restaurant at the lounge so now a ní package fún December yìí. okay so we call it golden tulip feast. okay so only agbewa sí okay. Fresh FM. ọjọ́ wo ni feast yẹn. so it started on the seventeenth. seventeenth of. of this month December. how do you intend to do it how do you intend to run it how is it gonna be how is it gonna look like. okay now the plan behind everything mm-hmm. about this golden tulip feast is that december eh, during december time a máa notice pé àwọn èèyàn máa lọ sí Èkó láti lọ jayé. bẹ́ẹ̀ni létí omi. bẹ́ẹ̀ni mm. so a hmm. wò pé ok eh, why ti a ṣe retain àwọn èèyàn kọ́dọ̀ sí Ìbàdàn yìí àwọn artist wo la lè gbé tí àwọn èèyàn máa enjoy performance wọn a ṣe meeting lára ara wa àwa gbé artist méje tó ah! da bẹ́ẹ̀ ni pé ok artist yìí o ní december yìí o a fẹ́ fún wọn ní back to back ní Ìbàdàn ni kò sí hmm. anybody ò sinmi ní Golden Tulip bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni so lọ́ndì seventeen yẹn. CDQ ń bọ̀ oh. bẹ́ẹ̀ ni CDQ olówó ń bọ̀ lónìí seventeen lónìí twenty à ń pe DJ kan ní DJ Dimple celebrity DJ mm-hmm. kó wá fòní dáwà lára yá mm-hmm. on the twenty two Barry J ló máa kọrin mm-hmm. on the twenty four Hot Kid ó ń bọ̀ máa bá wa ṣe akọrin aṣayé on the twenty five Bad Boy Teams ó ń bọ̀ on the twenty six Oxlade ló máa perform nínú Vibe Club ní Golden Tulip on the twenty nine Luke Kesh lábẹ́ fi parí bẹ́ẹ̀ everything so ẹ ti rí i pé kò ń ṣeré everything ó máa pẹpẹ ní december yìí ní vibe club ṣe kò ń ṣe kó máa fowó wọlé kò sówó wọlé eh? ṣùgbọ́n o gbọ́dọ̀ reserve tébù ẹ̀ nítorí gbogbo pati yìí pati táwọn èèyàn wà ní tébù reservation ti pọ̀ nílẹ̀ gan. so if you a ní sanwó tí n bá fẹ́ reserve table yẹn ṣé owó. bẹ́ẹ̀ owó lè fi máa reserve tébù ṣé ti yẹn. ṣé kò wọ́n. kò wọ́n jù five hundred and fifty thousand ni o tébù ó dẹ̀ bá ọtí wá àti oúnjẹ àti champagne àti ọtí ẹlẹ́rìndòdò. gbogbo tí èèyàn bá fẹ́ jẹ lórí tébù yẹn. bẹ́ẹ̀ ni five hundred and fifty thousand ní tébù yẹn. eat and take away. no eat ni o. àbí eat take take away wà ń bẹ̀rẹ̀ kò sí take away ń bẹ̀. n tẹ́ bá mu champagne di champagne gan mọ̀ kó a mu. <laughs> bẹ́ẹ̀ ni sà so bí gbogbo ẹ̀ ṣe máa lọ ní vibe club nínú golden tulip. aago mélòó ni. club máa ń bẹ̀rẹ̀ ní aago eleven what's eleven o'clock aago mọ́kànlá eleven o'clock mo ní kí n béèrè ni golden tulip um, báwo ni parking space then security ńkọ́. Ah, yes sir kì í ṣe tẹnu bọ̀kùsà. Hmm. so we are the uh, number one hotel in Ibadan so okay. the kind of parking space we have we, you can't get it anywhere. okay in this Ibadan so we have there is a, a lot of parking space tó jẹ́ pé. Okay security nǹkan security is number one sir. Aha. is number one I can say it anywhere sir. okay is number one. kò ní sí problem kò sí problem tí èèyàn tá a bá ṣe irú feast yẹn tán tí mi ò fẹ́ lọlé tí mo wò pé bóyá alẹ́ ti ṣú tí mo fẹ́ sùn kọ́. ẹ eh, rúùmù wà but. ẹ ṣe mọ̀ kí mo wá fún feast ni mm. ṣé ẹ lè fún mi discount kí mo fẹ́ tún sun rúùmù. Uh, there is always a discount. ẹ eh, a lè jọ sọ̀rọ̀ àbí. tí ẹ bá ti ṣe reservation sílẹ̀. ah ok. torí yàrá yẹn máa ń tètè lọ fast fast. ah bẹ́ẹ̀ni. because ibẹ̀ làwọn èèyàn fẹ́ máa ń sùn. làwọn èèyàn hmm. ńlá dé sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni làwọn èèyàn máa ń fẹ́ sùn. bẹ́ẹ̀ni ibẹ̀ náà ń wù mí sùn. golden ni wọ́n pè é. Hmm. ẹ júwèé ibi tí golden tulip wà fún wa dáadáa torí àwọn tí ò mọ̀ bẹ́ẹ̀. Eh, ó wà ní Jericho. ok. so quarters golden tulip ò ń ṣe nǹkan tí ó le láti wá. àwọn kan máa ń wọ ni. ẹlòmíràn yọjú ràn irú portable ń sìn kọ́ mọ́ bẹ̀. ọmọ bẹ o. portable wa. ọmọ bẹ o. ọmọ bẹ o ah. mo ti jókòó ni mo ti jókòó ni bí a ti mọ̀ rí o. Ah. Ah. ó tán ìṣèyànṣẹ́ ẹranko. ẹ̀rọ ah, ọmọ mọ̀ bù. ọmọ rẹ̀ kódà fún wọn ló da dùn lágbàáyé. Ah, mi bọ ọlọjọjọ ọlọjẹ fùfú bẹ́ẹ̀ ah. torí pọ́ bọ̀rọ̀ jẹ́. fùfú báwo sà. ẹ fún wa ládùúgbò ẹsẹ rẹ ẹ má mọ̀ fọ̀rọ̀ tiẹ̀ ṣe. so a ní a tún ní nǹkan ta club lélẹ̀ tán run through mhm. yìí so ní during the day mm. during the day a ni from on the sixteen a ni family fiesta game eh, face painting balloon craft all this of any, àgbà wa fún àwọn ọmọdé. yes ní five continents. okay hmm. so in the. Uh, telephone number wọn náà fi fẹ́ ṣe reservations. Hmm. zero nine zero six zero zero zero four four nine eight eight. Ah, ah, ẹ ti fast jo ẹ farabalẹ̀ pé. okay zero nine zero six zero zero zero four nine eight eight or zero seven zero three eight zero eight zero eight six zero ìkànnì méjèèjì ẹ pé àbí kẹ́ text lórí whatsapp ọmọ àdáyé ló kíákíá bẹ́ẹ̀ ni láti make reservation bẹ́ẹ̀ ni sir ẹ ṣé gan ọmọ abúlé ṣòwò ìrẹ́wọlé dé o. ẹ̀bùn kẹfà fọdún kérésì tó wọlé dé láti iléeṣẹ́ ro and co properties ló ti kó fún ilẹ̀ rírà dé fún gbogbo ẹni tó ń fẹ́ donílẹ̀ délé lórí láì dá wọn lágara láì sì talẹ̀ tó níjà mọ̀lẹ́bí nú bó ṣe níbàdàn abẹ́òkúta tàbí ìpínlẹ̀ èkó wọn ni ìwádìí ẹ̀fà ilẹ̀ rírà tàwọn fún tọdún kérésì yìí lónílànà san díẹ̀ díẹ̀ láì ní bayóbayó nú tòun ti wé ilẹ̀ tó pé pérépéré bẹ́ẹ̀ ti ń san díẹ̀ díẹ̀ owó lẹ́yìn lẹ́tù máa gba àwọn ẹ̀bùn jàǹkàn jàǹkàn bẹ́ẹ̀ bá deposit two hundred sí five hundred thousand ìlàjì àpò rẹ̀ sí pẹ̀lú òróró ìdáná lítà méjì bẹ́yìn bá deposit five hundred sí one million naira odindi àpò rẹ̀ ìrẹsì gbé tán pẹ̀lú òróró ìdáná lítà márùn ni bó bá ṣe one million sí three million naira báàgì ìrẹsì kan pẹ̀lú lítà mẹ́wàá òróró ìdáná àtàdìyẹ àyè kan three million sí five million naira odindi àpò ìrẹsì òróró lítà mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú ògbólógbòó ewúrẹ́ àgàgà sí five million sí ten million naira odindi àpò ìrẹsì kan òróró lítà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pẹ̀lú màlúù ńlá kan tó súnkẹ́ láti november fifteen sí december thirty one ẹ kàn sí ron co properties ní nọ́mbà thirteen and fourteen leaders plaza trans amusement park junction òpópónà university ìbàdàn zero eight one four eight eight two five nine three zero zero eight one four eight eight two five nine three zero ron co properties fìdùnnú donílẹ̀ fìdùnnú ṣọdún. ẹ ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Apex Fabrics tí wọ́n kó aṣọ fún wa fún àwọn èèyàn fún ọdún wọ́n ní àwọn èèyàn mẹ́wàá lénìí ṣùgbọ́n mi ìmọ̀ye tá a máa lè mú time ti lọ báyìí zero eight zero three two three two one zero five nine ni ojú òkú tó wọ bí tàbí zero eight zero seven seven seven seven one zero five nine ah bọ̀dà ẹ̀yin náà tún fẹ́ sọ̀rọ̀ ẹ akànní ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn káàkiri àgbáyé àwọn tó ti ń bá wa dá sí i ń dùn àwọn ọmọ nínú pé ipa ò ní pin wọn o kò ní rẹ̀ wọ́n a dẹ̀ ń gbìyànjú pé à ń jẹ́ kó dé àwọn agboolé tó yẹ kó dé hmm. ẹ rí i pé mo sọ lọ́jọ́ Sunday pé. kí ni tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀. à ń sọ̀rọ̀ nípa n tá a gbọ́dọ̀ pè ní baba kérésì lásán. lásán. kò ń ṣe baba kérésì lásán tí ò ti bẹ̀bẹ̀ rẹ nu a ti bẹ̀rẹ̀ ọdún láti ọjọ́ kìíní nínú oṣù kejìlá òní ni ọjọ́ kejìlá nínú oṣù kejìlá a sì tún máa ṣe ọjọ́ méjìlá sí i hmm. ó wá túmọ̀ sí pé ojoojúmọ́ làwọn èèyàn ń jẹ ẹ̀bùn bí. àwọn ọmọ tí ò tiẹ̀ wá ń sọ fàánù. àwọn ọmọ tí ò wá àwọn tí ò wá wọ́n ń sọ ìfàánù. wọ́n sì máa wá. wọ́n sì máa wá ṣé wàá rí tó bá ti di ọ̀la ẹ bá mi sọ fún gbogbo àwọn girama pé kán máa káwọn ọmọ yẹn bọ̀ ẹdìẹ tí wọ́n ń jẹ ọ̀fẹ́ ni o àwọn girama tó jẹ fifty thousand ọ̀fẹ́ ni o àwọn èèyàn kan béèrè pé sẹ́ráfù tí wọ́n ràn yẹn ní tó jẹ́ ká wá sórí ètò gangan nìyẹn pé ṣé wọ́n sanwó ẹ̀ lọ́tọ̀ ni àní rárá o ọmọ tó bá ti gba tíkẹ́ẹ̀tì tó tún wọlé wo baba kérésì yóò wọlé wo baba kérésì agbẹ̀bùn lọ́dún baba yóò gbẹ̀bùn ẹ mọ̀ pé mo bí yín jọ Sunday pé bó ló ṣe lè jẹ́gbẹ̀rún mẹ́ta ẹ̀bùn tó wà ń bẹ̀ ti pọ̀ jù lẹ́yìn ìgbà yẹn làwọn ìyá tó tún jó bóyá kan gbá kó ráìsì bá jó hmm. lásán hmm. àbí kan gba wàsó fifty thousand hmm. ṣé wàá ní tá a fẹ́ sọ fáwọn èèyàn ni pé màálù tó wà ńlẹ̀ báyìí ó ti di mẹ́rin padà one point two èèyàn kan ni ẹ mọ̀ pé ẹjẹ́ aṣọwó rẹ̀ kán lè mọ̀ pé kéèsè màálù agboolé international màálù ni ó tóbi ó fẹ̀ wọ́n sì jẹ́ ẹ mọ̀ pé mò ń béèrè mo sọ fún Peter Peteru mo ní ẹ̀ ṣe jẹ́ àṣẹ màálù yìí ní kéèyàn bíi ọgbọ̀n ó jẹ́ kí wọ́n pín ó ó lè yàn kan ní ọjọ́ o. èló tíkẹ́ẹ̀tì ọmọ kan. three thousand naira péré. three thousand naira. three thousand naira péré ni. aago mélòó ni kí àwọn. sẹ́ẹ̀rí ní ọ̀la. ṣé ọ̀fẹ́ wà lọ́la. ẹ má jẹ́ n sọ pé ọ̀fẹ́ ẹ má jẹ́ sọ pé kò sọ́fẹ́. okay tó a jẹ́ pé bóyá alẹ́ yàbá àárọ̀ lálẹ́ tó ṣẹ̀ṣẹ̀. látò sọyún àmọ́ káwọn èèyàn tètè dé àbáwọn tó bá wa tó wá fẹ́ sọ̀pọ́tì bá a ṣe ń ṣe lọ yìí. ẹni bá fẹ́ sponsor àwọn eh, ọmọ bẹ́ẹ̀ ni sà tó máa pe Peter Peteru sórí. nọ́mbà wo. zero eight zero mhm. six o oh one six o oh one twenty three ah, oh zero eight zero six o one mhm. six o one mhm. twenty three ẹ̀bùn tó wà lẹ́ àlè ìpín tán o ilẹ̀ wà lẹ́ o ẹ ṣeun. ẹ ṣe. inú bẹ̀rẹ̀ ṣe à ń jẹ fọ́sùn inú bẹ̀rẹ̀. ọ̀yà ṣẹ́gun jẹ́ ká wo aṣọ kan. zero zero three two three two ten five nine jẹ́ sáré mú. bá mi korúkọ wọn lẹ̀ hello. hello. hello. ẹ kú ọ̀lẹ́ o. ẹ kú ọ̀lẹ́ o. ó kọ yín bọ́lẹ̀ tí ń pè. mr ọlárẹ̀wájú salawudeen from ẹlẹ́yẹlé. ọlárẹ̀wájú salawudeen láti ẹlẹ́yẹlé ẹ ṣeun apex fabric ní ká fún yín ní léèsì tó jẹun dénú ọ̀pá márùn-ún ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aṣọdọ ayọ̀. ẹ ṣe òye tẹ ẹ fẹsọ níbàjẹ́ o. àmín ẹ ṣeun bàbá. bàbá ẹ wá sí Fresh FM kẹ́ ẹ béèrè ẹ wà èdè. orúkọ yín lẹ́ẹ̀kan sí i. Ayọ̀lá Adédayọ̀ láti Àpáta. Ayọ̀. Ayọ̀lá Adédayọ̀. Ayọ̀lá Adédayọ̀ láti Àpáta. iléeṣẹ́ Apex Fabrics aṣọ ni wọ́n ń tà ní gbági tuntun wọ́n ní ká fún yín nílé ìsọ̀pá márùn-ún tó jẹun dénú. Mm. Mm. Apex fine boy. hello. hello ẹ bá a sọ̀rọ̀ sókè dáadáa mà. ẹ ló ẹ kọ́ ẹ̀ sàn. orúkọ yín. ọmọwùmí adékúnlé. láti bò mà. láti àgbòwò. ọmọwùmí adékúnlé láti àgbòwò tẹ bá ti mm. ráyè ẹ wá sí fresh fm tàbí tiwantiwa tàbí blast kẹ sọ pé ẹ̀yin lẹ ń jẹ́ bẹ́ẹ̀ mm. ẹ léèsì ọ̀pá márùn-ún bẹ́ẹ̀ ńlẹ̀ fún yín iléeṣẹ́ apex fabrics ni wọ́n kaṣọ léèsì fún wa tó jẹun dẹnu mm, ọ̀pá márùn-ún ni ó rọrùn àti bùbá. hello hello ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. afọlábí rashidat látolúndé. kí lẹ pé. afọlábí rashidat látolúndé. orúkọ méjì rashidat látolúndé. bẹ́ẹ̀ ni sà. ó apel fabric ní kẹ́ wá gba. rashidat báwo lẹ ṣe fẹ́ da rashidat. Afolabi rashidat. ok Afolabi rashidat ok. Mm apes fabric fún aláṣọ fún yín. ọ̀lànìkẹ́ wa kẹ́ béèrè ẹwà èdè. oníhò ọ̀pá márùn-ún oníhò hmm. oníhò ni lẹ́sẹ̀ oníhò ni. mi ò mọ̀ pé oníhò. oníhò hello. yóò rí léèzì tí ó ní ihò. hello. hello. ẹ kúrò lẹ orúkọ yín bọ́lẹ̀ tí ń pè. Ah. Uh, èmi kọ́ ni mo já o hello ẹ sọ̀rọ̀ sókè mà. orúkọ yín. Ah, ah, hello. hello. abdulrasheed. ẹ. abdulrasheed. abdulrasheed kí ni. latif latif. latif. latif. Mm-hmm, ok ẹ wá gba léèsì ọ̀pá márùn-ún ẹ jẹ́ ká mú kàn sí ẹ jẹ́ ká mú kàn sí. ẹ yà hello. hello sir. à ń gbọ́ yín. lukman akínyadé láti ìdó. kí lẹ pé. lukman akínyadé láti ìdó. paul akínyadé. lukumanu. lukumanu akínyadé láti ìdó. paul. luku ló pè sorry sorry ah sorry bọ̀dá luku ok eh, ok luku luku kọ́ luku. bọ̀dá luku lè tẹ́ mọ́ ilé ẹja. Lukman ẹ wá gba lẹ́sìn lọ́wọ́ ìwà èdè tó bá dọ̀la jẹ́ àdàdúró báyìí jẹ́ àdàdúró báyìí. Hmm. iléeṣẹ́ tó fún wa lẹ́bùn àdúpẹ́ lọ́wọ́ yìí àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ sponsor àwọn ọmọ wa wo Father Christmas pàápàá jùlọ àwọn ọmọ tó jẹ́ bí àkàndá hmm. à ń retí yín o. àwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún láwùjọ à ń retí yín o. Hmm. ẹ lè rí ẹnikẹ́ni nínú àwọn òṣìṣẹ́ ó tiẹ̀ wọ́n tiẹ̀ ní láti wọ commercial gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́dọ̀ wa gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ tí ń bẹ ní fresh fm eob ní Báyọ̀ Fálékè ní Alhaji Abọ́ládé Salami ní gbèsàbí ní hmm. ajuan ní Mr Sport ní ọlọ́sọmọdìgbà àbọ̀nlọ́wọ́ ojo. ẹ̀yin tá a jọ sọ̀rọ̀ lásọtì tẹ́lẹ̀ àsìkò tó àròdeyọ anybody tẹ́ bá rí lára gbogbo àwọn òṣìṣẹ́ fresh fm hmm. ẹ sọ fún wọn pé ókè o ẹ ọmọ báyìí a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣonígbọ̀wọ́ àwọn ọmọ sẹ́yìn Dr. Tọ́pẹ́ Àgbéyọ a dúpẹ́ mm. lọ́wọ́ wọn àti lọ́wọ́ lọ́ọ̀yà Arámidé nílùú London a dúpẹ́ mm. púpọ̀ lọ́wọ́ wọn Design Bricks Homes and Properties a dúpẹ́ lọ́wọ́ wọn bákan náà àwọn tí wọ́n sì ṣèlérí tí wọ́n sì láwọn ó yọ sí wa a dúpẹ́ lọ́wọ́ wọn mm. àti iléeṣẹ́ màmá tó kó gbogbo nǹkan ha fún wa ah mi ìrírú ọlọ́run rí òní electronics òní electronics ah ẹni máa padà sí ibú láyé lágbára ọlọ́run. gbogbo ohun tí wọ́n ti jù lọ ò ní ah, padà jù wọ́n lọ. wọ́n kẹ́rù fún wa ó kúrò ń kéré mi àdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ wọn. ẹ jẹ́ ká máa lọ nísìnyí ká sọ yòókù dé ọjọ́ mẹ́jọ. tó bá dọjọ́ mẹ́jọ àwọn gbé sítórì bọ̀dá kalẹ̀. Yínká Ayéfẹ́lẹ́ lórúkọ tèmi káyọ̀ ah. aláyọ̀ ká pàdé rẹ̀ káyọ̀ aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa àláfíà